attend for everyone? Okay, there are several reasons why this event is a must attend. Number one is that for the first time, apart from having a conference, we're also going to be adding an exhibition to it. So we're going to be exhibiting all the products that Rally Academy has to offer. So apart from the conference, we're also going to have an exhibition. Secondly, is that all the experts around the world on these areas of e-commerce, e-trading, uh, affiliate marketing, social media marketing, all these areas of online business. We're going to be having experts from there They're going to be at this event to guarantee that people have the right information that they need to succeed. And thirdly, is that it's a mega event. We're going to be giving out mega, mega gifts in the spirit of the season. So, for instance, people are going to be going with laptops, televisions, phones, tablets, smartwatches, power bank, t shirts, generators, refrigerators, ebooks that are going to put on flash drives. And because we're going to be spending about four, five hours at this event, we're also going to be serving a light refreshment. So there'll be no dull moment. It's a power packed event. And I think everybody should book their seat to be there immediately. Wow, wow, wow. This is sounding really, really mega. Uh, who can attend this event and is there any requirement to attend? as long as you actually want to make next year a mega year for yourself, so you can be anybody. You can be an employee, a businessman, you can be a lecturer, a student, housewife, a man, a woman. You have to be at the event. And guess what? This event is coming to Nigerians absolutely free of charge. All right, so uh, what else would participants benefit at the Megaton conference? Okay, it's already power packed, but we still have some extra extra gifts. are it's a mega event, so it's mega packed. So number one extra thing is that we're going to be putting in the hand of every participant a DVD that contains trainings and educational content on those businesses that they can do in the year 2024 to succeed. We're going to be putting out in the hand of every participant at this event. Secondly, is that we're going to be giving out our mega, mega bonus. Throughout the year, we'll be giving out small bonus 80%, 100%, you know. But at this mega event, we're going to be giving out 150% bonus. This equals to at least 150,000 naira that's going to be added to people's trading capital for them to do business of e trading. And thirdly, we're going to also be giving out free capital 100% free capital. We're going to be giving out 100,000 naira capital 150,000 naira capital, 200,000 naira capital that is going to be credited to people's trading account for them to start the business of e-trading. All right. So be at this event, pick up your DVD, pick up your bonus, come be a winner of one of the big money we are giving out. And I can tell you, you can start 2024 on a very, very big note. All right. Raleigh Academy definitely trying to empower Nigerians. Can you tell us the dates, venue, and time of the Ibadan Megaton Conference? And how participants can register to attend. The conference will take place for just one day, one very important day right here in the city of Ibadan. And the day this event is going to be taking place. It's next week, Thursday, the 30th of November, 2023. Let me tell that again. Next week, Thursday, the 30th of November, 2023. And the time will be at 10 a.m. prompt. 10 a.m. prompt. The venue of the event will be at Pentium Rise Event Center. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aholowa Avenue, Old Bodija, Ibadan. If you want to register to book your seat to be at this event in the city of Ibadan, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 Zero zero zero zero. Let me take that phone number again 091 All right. Thank you very much, uh, Mr. Michael Akinwale, for coming to the studio today. Thank you so much, Lego. Okay, if you care about starting 2024 on a bang financially, this should be on your to do list. See you at the Megaton Conference. Bye for now. You're listening to 105.9 Fresh FM. You're listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Fresh FM la one Fresh FM la one àmì Fresh FM la wa ń tẹ́tí sí sá. Fresh FM la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. Fresh FM la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ìtàn akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè téńté tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. one zero five dot nine òǹkìlẹ̀ falafala fresh fresh fm. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde. ṣe ta a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn. ṣàrẹ ò pẹ́ lóko báyìí rí so ìgbà tí àṣà kẹ̀dẹ̀ ti pẹ́ díẹ̀ lóko kí àṣà bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. torí náà a kì í fún yín o. tọ a kì í fún a kì í pé ẹ káàbọ̀ sí orí àjàbalẹ̀ tọrọ òde bí ìṣe wa. Yín èyí tí òun sọ lédè ìlú wọn pé a kí fún yín ìyẹn tó ṣe pé a kí fún yín. ìjọ tí mo tẹ̀lé lọ ló ló jẹ́ kí n mọ rántí o a kí fún yín ràn o. àdúgbò <laughs> èdè àwọn èèyàn wa ní Badagry lọ́hùn lélẹ́yìn o ẹ cheun cheun bí ojú ọ̀nà no time to check time ẹ wo àwọn ilé ìbọn ni a ah, take in for granted o àwọn ìpolówó kan tó sáré ṣẹ́wọ̀ inú abala bíi ni ẹ má bínú o abẹ̀rẹ̀ ajá balẹ̀ lóòrọ̀ tòní láòlẹ̀ fi àókò kankan ṣòfò àbàtẹ̀ one point two billion naira tí wọ́n fẹ̀sùn jìbìtì rẹ̀ kan Emefiele wọ́n ní ọ̀ọ́dúnrún mílíọ̀nù naira ni wọ́n fi gbóni dúró ẹ̀ three hundred million naira bill òun ni wọ́n ní kí wọ́n fi gba onídùúró rẹ̀ kò sì gbọ́dọ̀ kọjá Àbújá gbogbo èrè rẹ̀ kò gbọ́dọ̀ kọjá Àbújá títí ìgbẹ́jọ́ òfin síbì kan ìta gbangba gbogbo òwe ìròyìn tó jáde fún ti òórọ̀ òní òun náà ni wọ́n kọ́ sí wọ́n ní èwo ní jẹ́ naira scarcity. Ah. ó pọ̀ jù ni. ok ṣé tó bá ti pọ̀ jù ní naira scarcity ó dáa wọ́n ní ntí eléyìí sọ pé naira scarcity ó ti ṣẹlẹ̀ ní Kano ó ti ṣẹlẹ̀ ní Sokoto ó ti ṣẹlẹ̀ ní Edo àti àwọn ìpínlẹ̀ míì ọ̀wọ́n naira ó ti ṣẹlẹ̀ ní Kano Sokoto Edo àti láwọn bòmíì kí la dé o ìta gbangba ìwé ìròyìn the punch fún tòórọ́ òní. ẹ jẹ́ lọ tààràtà sí ìpínlẹ̀ kánò ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ó ti bẹ̀rẹ̀ sí pàbíyàbídán ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń fa wàhálà nípa ti èsìn ìbò èyí tí ilé-ẹjọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lé lórí wọn ni àwọn ọ̀dọ́ ìṣe ni wọ́n bẹ́ sí ìgboro ayé tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú hàn pé ẹ dé o bẹ́ẹ̀ bá ti fẹ́ sín sínkùn ńlẹ́ máa fọ́ ọ́ rí mú wọn bá ní ní Adamawa wàhálà ṣẹlẹ̀ o ọlọ́pàá àtàmì wọ́n jọ ní ìtàkùrọ̀ gan kódà wọ́n gbẹ̀mí àwọn ọlọ́pàá kan nínú wàhálà náà tó ṣẹlẹ̀ mm-hmm. Ah, ah, mm-hmm. ọlọ́pàá àmì bọ́mọ ìyá ni ẹ́. kò ṣàánú o ìdí tó fi yẹ kí wọ́n fọkọ̀ mi sínú àwọn ìwé ìtàn akọni ní orílẹ̀-èdè àgbáláyé tá sí Guinness World Record ta ló sọ bẹ́ẹ̀ Tinubu ni o ó ní ó yẹ kí wọ́n lì sí òun náà sínú Guinness eh, World Record o ìròyìn yẹn ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ létí gbọ́ yín. lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune yìí náà àkòrí kan rèé tí wọ́n ní ẹni tí í ṣe alábòójútó fún ọ̀rọ̀ àjọ elétò òdìbò ní ìpínlẹ̀ Adamawa tí wọ́n fi òfin dè ń jọ sí ó yẹ kó yọjú sí ilé ẹjọ́ kàkà kó yọjú wọ́n ní alaye ti gbé bẹ́ẹ̀ o ó ti wà nílẹ̀ olómìnira Niger Niger Republic ló wà lọ́dọ̀ ìyàwó rẹ̀ kejì adájọ́ ní èmi rèé torí ẹ mo ṣe jẹ́ lọ́ọ̀yà rẹ̀ mo ti yọjú ń tèmi. kàbíyèsí tọ̀ ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn àpíkọ̀tù ti ní adúó gbangba adúó gidigba lórí ìdájọ́ tá a gbé kalẹ̀ gbà ní Kano tó yọ gómìnà Yusuf kúrò ní níta dáhùn náà la dá ẹni tí ó bá tẹ́ lọ́rùn ọ̀dọ̀dọ̀ eh. ìta gbangba Vanguard fún tòró òní òun ni wọ́n kọ́ sí. ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí wàhálà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò tí ì jẹ́rọ̀dọ̀ lọ́mú mi o lórí ọ̀rọ̀ adelé adájọ́ àgbà fún ìpínlẹ̀ náà léè tí ipò ọ̀hún ṣòfò gẹ́gẹ́ bí ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ iléeṣẹ́ gbogbo industrial court bóyá sọdúnmọ̀ fún àwọn adájọ́ tó wà mẹ́rin pé ẹ mẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ kankan o lórí ọ̀rọ̀ adelé adájọ́ àgbà fún ìpínlẹ̀ ọ̀ṣun wọn làwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ gbogbo nípínlẹ̀ ọ̀ṣun àwọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìní gbèdéke báyìí a ti ṣèyí sí o ọ̀ṣun gbogbo. tọ́ lórí ètò ìdìbò twenty twenty three tá a dìtàn lọ́hùn àjọ INEC ti ṣetán láti fojú ó lé lẹ́gbẹ̀rún kan àwọn ọ̀daràn afurasí ọ̀daràn tí ó fẹ́ dàbòrú àbí tí wọ́n tako ìlànà tá a fi ń dìbò nílẹ̀ yìí ìpínlẹ̀ Ebonyi Edo Anambra àtàwọn míì làwọn ẹlẹ́sẹ̀ ti pọ̀ jù lórí ìdìbò tá a dì lọ́hùn àbábà hmm? ṣó o gbàgbé owó cctv ọjọ́ sí. Hmm, hmm, wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù owó dọ́là tí wọ́n ní kí wọ́n fi ran cctv kí wọ́n rìn síwá kí wọ́n rìn sẹ́yìn lólùlùwà ìlú àbújá láti lè mú kí ọ̀rọ̀ ètò ààbò kó túnbọ̀ dé dandan. wọ́n ní títí dàsìkò tá a wà yìí wọn ò tí ì gbọ́ pa wọn ò sì tí ì gbọ́ hey ìwọ̀n kan ò sì tí ì jábọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà bá ní ẹ wá náà ṣé ẹ lo oògùn fún wa ni Ah, mádàrí kan tẹ́ gbé wá yìí ẹ̀rọ ni o hmm. àwọ̀ tọpinpin yín hmm. torí pé ẹ ti jẹ pọ̀nmọ́ sùn òru la wà yìí o màálù ó sì lẹ́yìn débi ọ̀dà. àbẹ̀ ṣe látàrí agbo òṣèlú tí ń ró gùdùgùdù ní ìpínlẹ̀ Ondo wọ́n ti sọ fún Tinubu pé kọ́dàkùn kó bá wọn tẹsẹ̀ bọ́ o kí nǹkan kọ́mọ̀lá dàrú tán ní ìpínlẹ̀ Ondo ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard sọ̀rọ̀ yìí. lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune yìí náà ni ìròyìn kan wà tó ń sọ di mímọ̀ yìí pé ECOWAS àtàwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ wọ́n ti ń wá bí wọ́n ṣe ṣe àwọn àtúntò àti àgbéyẹ̀wò ìjókòó ọ̀tún míì fún ọ̀rọ̀ lẹ́lómìnira Niger Republic táwọn ológun wà lórí àpèrè yìí pé ẹ wà àsìkò ti tó bọ̀ ẹ ti gbà náà tó jọ mélòó kan ẹ jájọ ṣọ̀ṣẹ́ pàwòdì lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kálàáfíà lè jọba káwọn tó yẹ kó wà ń pò kí wọ́n lè padà sípò kéko kébí eku kẹyìn ó sì ké bí ẹyẹ kọ́mọ èèyàn náà fọhùn bí ọmọ èèyàn fáwọn èèyàn wa gbogbo tí wọ́n wà nílé olómìnira Niger Republic ìwé ìròyìn Nigerian Tribune ló gbé àkòrí ẹ̀bá òkè ẹ̀ ńlá àkòrí kan wà tó sọ ọ́ di mímọ̀ yìí pé hmm, ìjẹ́jẹ́ mọ̀ pé bí ọmọ ò bá jẹ oúnjẹ tó ṣara lóore tó ṣani láǹfààní tẹ́ ẹ̀jẹ̀ mọ oúnjẹ gidi irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ọpọlọ rẹ̀ ó lè dọ́ọ̀lù o hmm. bí bẹ́ẹ̀ kọ́ ẹ máa gbọ́ ee kékeré ee ńlá nìkan ní ẹ̀ mọ̀ pé ó lè mọ tábú. ó lè di ọ̀dọ̀yọ̀ tọmọ òun ò ní mọ tábú hmm. wọn ní tó ń jẹ tó ṣara lóore bá bọ́ọ̀dì sí àgọ́ ara ọmọ kéékèèké orí ọmọ ó pé orí ọmọ ó pé ló fi hmm. jẹ́ pé ńgbà míì bàbá rí ọmọ ọdún méjì ti lè hmm. àwọn òyìnbó lọ́hùn tó jẹun tó da tó wà láyìíká tó da ńgbà tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ńgbà míì tó jẹ́ pé ọmọ ti wá níyìn <laughs> kò tí màá rẹ̀ kan yóò tó yóò tó àwọn àdúgbò tí ń lé àpẹẹrẹ rẹ̀ rèé o ẹjọ́ mọ́ jẹ́ ń jẹ gidi jẹ́ tó da náà lọ́rẹ́ ìfún àwọn àgbàlagbà ah, bẹ́ẹ̀ ni àbí ntọ́ bá jẹ lọ́jọ́ eh, eh, ah. ntọ́ bá sì mú lọ́jọ́ bó ṣe rí nìyẹn fi ọwọ́ o hmm. tọ́ ẹ jẹ́ sí ojú ọjà adébáyọ̀ fálékè ló kọ tèmi kàkà olódùmarè tí ń fìgbà gbogbo fọn rere sétí ayé. samuel gbé sàbímọ ní hmm, ẹ káàbọ̀ sórí ajá àbálẹ̀ ròyìn lákọ̀tún. ajá àbálẹ̀. ajá àbálẹ̀. olóró. johnson music ministry pé gbogbo onípòjìpò ènìyàn síbi ìpàdé alágbára ẹ̀yìn pentecost praise tó máa wáyé ní on the twenty fourth of november twenty twenty three one pm prompt at sophia event center jọkẹ́ plaza Bodija ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà ọkùnrin ẹ̀mí ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ìyìn pentecost àwọn bíi evangelist dr bọ́lá rẹ̀ evangelist elijah akíntúndé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ẹ̀dá níyì fadípẹ̀ evangelist bọ́sẹ̀ adéìwà nat erinwusi able voice olúṣọlá adélèké adéṣò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ for inquiries you can call zero zero eight one six seven five five four eight five three or zero eight zero three five four one five zero five two. You can't afford to miss it. It promises to be powerful. Jesus is Lord. Yeshua. Christ Apostolic Church Okeado DCC presents Night of Liberation na Papa Prayer Vigil Restoration of Glory taking place on the 24th of November 2023 by 10 p.m. at the DCC headquarters Oke Ibuku Okeado Sosami Ibadan under the powerful ministration of Pastor Eo Akepelu Ibadan another anointed minister Pastor Paul Osodeke Okeado DCC Superintendent says Come and your life shall not remain the same again. You shall be liberated and restored in Jesus. Jesus' name. Pastor Anso Oladele says the president, Nigerian and overseas, you surely saw Jesus Christ is Lord. Is Lord. Is Lord. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti máa bá nù ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò ọlọ́run bàbá lọ́la. fire pentecost twenty twenty three fire pentecost outreach ministry pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ cac chapel of blessing district headquarters ìyànà bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn lọ́sọ̀dúngbọ̀wọ́ ẹ̀ ìpàgọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú workers and ministers fire conference ní sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ ìsọjí alágbára ni ó wàá bẹ̀rẹ̀ ní monday ogúnjọ́ di thursday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ àyẹ̀wò ìlera ara wa lọ́fẹ̀ẹ́ láàfin bẹ̀rẹ̀ ti friday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n láago mẹ́sàn-án àárọ̀ ì ìṣọ́ òru tó gbóná janjan láfi káàdì ẹ̀ lálẹ́ friday bákan náà látago mẹ́sàn-án alẹ́ dàárọ̀ kùtù sátidé ẹ̀la wọn bíi ti náà kò rí fáyà tọdún yìí bó ti wù kó gun ayé rẹ̀ ó pọ̀ tó ẹ̀la wọn bíi ti náà jòwòrùn lórúkọ jésù à ń retí àwọn ikọ̀ olúwa wọ̀nyí pásọ ẹ̀sọ̀ gbìyìrò pásọ ẹ̀mú albert pásọ fẹ́sọ̀ sọdún ayọ̀ pásọ ẹ̀mí aláwọ̀dé pásọ paul oni àti prince adéríbigbé pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí wòlíì joshua ajífowówẹ̀ baba fire ni ó gba gbogbo alálejò fún àlàyé pé zero zero three zero eight one one four zero one fire pentecost twenty twenty three ìyànà sọgbàkọ́bódìjà ì Ibadan, 18 to 24 November, is going to be powerful. Be there tọ́ rojo rojọ́ olóore fáyé níwọ̀nba àgbàtà bá ti ń ro tìkà láwùjọ. èyí ló mú káwọn àgbáríjọ àwọn oníṣòwò babalọ́jà àtàwọn ìyálọ́jà. ti ọjà bọ́lá ìgè market gbági tuntun ṣe ń fi ẹ̀mí ìmoore hàn. sí gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ olùgbèjà mẹ̀kúnnù fún àyè ìgbọ́kọ̀sí tí wọ́n pèsè. fún ọjà gbági tuntun ní ẹ̀yìn ṣọ́ọ̀bù tajà mùtí ọ̀yọ́. bákan náà ni wọ́n tún fọkàn ọpẹ́ wọn hàn sí alákòóso okòwò àti ìdásẹ́sílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́. ọ̀nàrẹ́bù adémọ́lá òjò fún ìgbésẹ̀ akin tí wọ́n gbé láti dẹ́kun àwọn tí wọ́n gbìmọ̀ láti kọ́ ṣọ́ọ̀bù sórí ilẹ̀ náà eléyìí ìdí tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pàṣẹ kí wọ́n lọ wó ọgbà tí wọ́n fi yí ilẹ̀ náà ká dànù pẹ̀lú bí ìjọba kò ṣe fààyè gba àwọn ajagúgbalẹ̀ láàyè láti sọ ọjà gbági tuntun di ibùdó ogun àgbáríjọ àwọn oníṣòwò bàbálọ́jà àti àwọn ìyálọ́jà àti ọjà bọ́lá ìgè market gbági tuntun ní ẹ ṣe o ọpẹ́ olóore àdáàdá tán ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní bàjẹ́ o olùkéde àwọn olùtajà àti alága Ganiyu Adétáyọ̀ lábẹ́ bàbálọ́jà àti ọjà bọ́lá ìgè gbági tuntun Alhaji Mukaila Adébáyọ̀ àtàjèrè nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally. Yeah tí pọ́ǹpì tó kórè dé tọ̀tẹ̀ yìí gálágà jù. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹn ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní. nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new bodijà ìbàdàn Telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. Association of Tutorial School Operators in collaboration with Comfort EduServe Limited, aka Study Abroad Made Easy, organizes a one day convention tagged Tutorial Centers as Catalyst for 21st Century Education, unveiling the unsung heroes in the admission market. Coming up on Friday, November 24, 2023, venue UI Hotel Main Hall, opposite the Central Mosque, University of Ibadan. Time 9 a.m. Prom, featuring expository talks by Dr. Babatunde Ola. Lawore, MD CEO, Comfort EduServe Limited, on undergraduate and postgraduate admission abroad. Special guest of honor, Professor Saliu Abdul Wahid Adelabu, Honorable Commissioner, Ministry of Education, Science and Technology, Oyo State. Chief host, Mr. Adedeji Olaiwola, AXO State Governor. The convention is proudly supported and sponsored by Comfort EduServe Limited. For sponsorship and inquiries, please call 0706 822 0386. Announcers, Association of Tutorial School Operators. Lagos, Oyo State. Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Alegongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and palo BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Oluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815-225-0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. ẹ gbáradì àsìkò tó ti tó tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín tayọ lóòrèkóòrè fọ́ọ̀mù ìkópa ti gbogbo àlẹ́ kàkéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn pé zero eight zero three seven one seven eight zero four three dídádìẹ wà fúnmidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ sẹ́ńtà nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà òmìnira tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three àgbàtàrò ìpolongo tiwantiwa one zero six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm. The eighth edition of NBC Yemishonde Broadcast Media Stakeholders Forum is here. Theme The Role of Mass Media in National Development. Date is Thursday, 23rd November 2023. Time 10 a.m. Venue Alumni Hall, University of Ibadan. Keynote address will be delivered by Charles Ebuebo, Director General, National Broadcasting Commission. Paper presenters are Professor Isaac Olawale Albert, Professor of African History, Peace and Conflict Studies, University of Ibadan. Mrs. Francisca Ayeton, Director Broadcast Monitoring, National Broadcasting. Broadcasting Commission, Mrs. Susan Obi, Director of Public Affairs, National Broadcasting Commission. Some of the paper discussants are Tung Okewale Shonaya, Edmond Obilo, Ambrose Shomide, Femi Adefila, and a host of others. Attendance is free. Forum convener Yemi Shonde says, says Come on, come, come all. all. Achievers University Calling. The National Universities Commission recently gave approval to Achievers University of Wawundo State to run new undergraduate programs. Applications are therefore invited from qualified candidates for admissions to these new programs for the 2023-2024 academic session. Medicine and surgery, pharmacy, physiotherapy, health information science, procurement management, banking and finance, remote sensing and geoscience information system, guidance and counseling, library and information science, chemistry education, and biology education. Admission into other undergraduate programs in the universities, colleges of engineering and technology, law, natural and applied sciences, social and management sciences, and faculty of health sciences is still going on. Candidates can apply for supplementary admission by visiting www.achievers.edu.ng or by obtaining the forms at the university. Screening of candidates comes up on Saturday, November 25, 2023 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State by 10 a.m please call 0813 459 1733 0806 878 6225. ọlọ́run ògo rẹ̀ kì í ṣe tẹlòmíràn. alárò ibùdó jésù tó fẹ́ ju ayé lójú ṣe wọ́ndà. sábẹ́ máa jẹ́ mi ìpè akọni ìgbàgbọ́ tó rà ànúgbà. apọ́sítò dọ́kítọ̀ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmarẹ̀ wán. lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations. pẹ̀lú àkọsẹ́ ìpàdé ọjọ́ ìsinmi oníṣọ́ndẹ̀ méje tá a pàkórí àní. ìyanu gẹ́gẹ́ ń tọ̀. last minute miracle. bẹ̀rẹ̀ láti sunday november twelve sunday november nineteen sunday november twenty six sunday december three sunday december ten sunday december seventeen wòlíì tó sì máa wá sọ́pin lọ́jọ́ sunday december twenty four bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá wúrọ̀ lórí òkè ibùdó jésù city òpópónà ẹrùmọ́ ọ̀nà ìwọ́sí ìbàdàn nìbàdàn alárò àpọ́sítù dr ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè nọmba one wọ́n fi rẹ̀ ìyanu ìbùkún tó ṣe fojú rí yáyé gbogbo ní kojúkọ ènìyàn lẹ́nu ni ọkọ̀ fẹ́ máa wà látàwọn bí wọ̀nyí miracle city ọ̀dẹ́yẹmí street liberty stadium òkè àdó ìbàdàn tl oyesina mọ́nàtàn ckc odò ọ̀nà pápá ìṣeré tọkọtaya ìyànà ẹrùmọ́ zero nine zero forty five forty five fifty two eighty six said Jesus. Jesus. ever dreamt of studying abroad? Countries like Canada, USA, Australia, Ireland, UK, UAE, Germany, or beyond? Well, guess what? TGM Education is turning your dreams into reality with a jaw dropping 95% success rate. Picture this the TGM Education Ibadan Mini Fair on December 1st, 2023, happening at 47 along Liberty Road, Ukiado, Ibadan, starting at 10 a.m. sharp. The entire event is free. Yes, you heard it right. Don't miss this golden opportunity. But that's not all. At TGM Education, our services are also free. So, mark your calendars December 1st, 2023, 10 a.m. sharp, 47 along Liberty Road, Okeado, Ibadan. Your journey to success begins here. For more inquiries, please call 0908 807 2048. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. Hallelujah! Christ United Ministries International and City Changers Global, in collaboration with the Body of Christ in Ibadan, is inviting you to a five-day citywide crusade with the theme Grace. This powerful crusade will be coming up from Wednesday, 29th of November to Saturday, 2nd of December, 2023, by 5 p.m. daily at Liberty Stadium, Okeado, Ibadan. Please note, medical outreach holds on Tuesday, 28th, 8 a.m. to 6 p.m., while empowerment and charity comes up 9 a.m. to 1 p.m from Thursday 29th to Saturday 2nd of December 2023 at Liberty Stadium, Ibadan. Ministers' Conference holds at Moleti Baptist Church, Challenge Ibadan from Wednesday 29th to Friday 1st of December by 9 a.m. daily. Also featuring Youth Fiesta on Tuesday 28th of November by 3 p.m. prompt. God's servants will be ministering powerfully. Apostle Matthew Luajoba, Apostle Colonel Akiyemiju, Reverend Samson Ajetumobi, Right Reverend Dr. W. Aladikugbe, Most Reverend Olumuyiwa O. Odeji, Bishop Dr. Francis Mrs. Walioke. Jesus is Lord. Oh, ẹ̀bùn rere ẹ̀bùn pípé àdìtọ̀rọ̀ fọkalẹ̀ lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá oníbẹ̀mí wò tó gbẹ̀yìn fọdún twenty twenty three ìbẹ̀wò látòkè wá papa authority tọ́run ṣe fún gbaragada gbaragada tí àtìlẹ́yìn jehova ní ńlá tọmọ rẹ̀ jésù kristi àti ẹ̀mímọ́ rẹ̀ zoe ń bẹ digbí fún ó ti gbóhùn ọ̀run wípé ìwọ ló kàn òyìn lọ́n lógo wọ twenty twenty four wòlíì eléyìí ṣàrọ̀ ọ̀tọ̀ apẹ́ pérépérépé tó dọ̀tun tó ń fọn kánrankánran lórí november twenty seven àmọ́ o ìṣòro agbóná janjanjan iná àtagbára òun láfi ṣíde ní ọjọ́ kejìlélógún sí ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá prophet mark akibi ń bọ̀ bẹ̀mí wò the last for the year monday november twenty seven twenty twenty three strange acts strange doings strange good and perfect gifts from the god of power authority ìpàdé lórí ilẹ̀ agbára àjíǹde lẹ́yìn ilé epo sókà àjọhún lóòpó mọ́rọ̀sẹ̀ èkó sílùú ìbàdàn ní with god bus stop nílẹ̀ ìbàdàn ìbẹ̀wò eléyìí yàtọ̀ bẹ̀mí wò ni. Achievers University calling. The National Universities Commission recently gave approval to Achievers University of Wawundo State to run new undergraduate programs. Applications are therefore invited from qualified candidates for admissions to these new programs for the 2023-2024 academic session. Medicine and surgery, pharmacy, physiotherapy, health information science, procurement management, banking and finance, remote sensing and geoscience information system, guidance and counseling, library and information science, chemistry education, and biology education. Admission into other undergraduate programs in the universities, colleges of engineering and technology, law, natural and applied sciences, social and management sciences, and faculty of health sciences is still going on. Candidates can apply for supplementary admission by visiting www.achievers.edu.ng or by obtaining the forms at the university. Screening of candidates comes up on Saturday, November 25, 2023 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State by 10 a.m. please call 0813 459 1733 0806 878 6225. Ajá balẹ̀. ajáàbalẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn àlàyé tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa fún ti òórọ̀ òní akọrílẹ̀ ti kọ́gbọ́ lọ ẹjẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ báyìí ẹ ṣé o tí ẹ̀ ń gbọ́ wa ẹ má wàá gbàgbé pé lórí Facebook at Fresh FM Ìbàdàn at Fresh FM Ìbàdàn ní kẹ́ ẹ fi wá wa rí bẹ́ẹ̀ bá ti á débẹ̀ ẹ ṣí à ẹ ẹ fọ́lù wa ẹ láìkí ẹ ọlọ́run yóò láìkí ẹ̀yin náà ẹ ṣé lójú ìwé karùn-ún Vanguard fún tòórọ̀ òní ilé-ẹjọ́ kòtẹ́nlọ́rùn nílẹ̀ yìí ti sọ pé orí ìdájọ́ tí àwọn gbé kalẹ̀ làwọn náà dúró lé lórí òun yẹ kán ó sì rí yẹ ó bẹ́ẹ̀ ni ẹnìkan kì í ṣe é jágbe mọ́ òní ti bí kó gbé tọ̀nà fún ẹ̀mí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ilé-ẹjọ́ yìí àná òde yìí ni wọ́n sọ wípé gidigba làwọn dúró lórí ìdájọ́ tí àwọn gbé kalẹ̀ ń jò ní eléyìí tọ́nà kalẹ̀ fún gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kano ṣe ìrántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe ìrántí pé Yusuf yìí ni olùdíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ New Nigerian People's Party NNPP nínú ètò ìdìbò ọjọ́ kejìdínlógún oṣù kẹta March 18th, 2023. three tí a dì lọ tí wọ́n sì dì ní Kano bákan náà ilé ẹjọ́ kòtẹ́nlọ́rùn appeal court ni wọ́n wá gbé ìpinnu kalẹ̀ ìpinnu ọ̀hún ló sì bí ìdájọ́ eléyìí tí wọ́n fòǹtẹ̀ lù gbàgà níwájú ìgbìmọ̀ tí ó ń gba awuyewuye ìbò eléyìí tá a dìtàn lọ wọ́n wá kéde ọ̀mọ̀wé Nasir Gawuna ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìbò ọ̀hún kì í ṣe gómìnà tí ń bẹ lóróyè níbẹ̀ lásìkò yìí Abba Yusuf ní ìpínlẹ̀ Kano wọ́n ní lọ́gán tí ìdájọ́ yìí tí ó bóde sínú ayé lonírúurú ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtẹni ẹnu ẹ̀ tọ̀rọ̀ àtẹni ẹnu ẹ̀ ọ̀tọ̀rọ̀ ní kálukú bẹ̀rẹ̀ sí ní pẹ̀kẹ́lu awuyewuye ọ̀hún nígbà tí àwọn kan sọ wípé a irú ìdájọ́ èèmọ̀ wo ni eléyìí làwọn kan sọ pé bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èwo làwọn ò ní yọ̀ sí. ìwé ìròyìn tí mò ń kà yìí wá gbá gbogbo ọ̀nà láti ṣàwárí àjọ tó ń ṣe kò kárí ètò ìdájọ́ nílẹ̀ wa tá sí NJC láti gbọ́ kí làwọn rò nípa ìdájọ́ yìí o gbogbo ọ̀nà láti ṣàwárí NJC lọ́jà sí pàbó toró níwèé ìròyìn yìí kò rí wọn kó tó di pé wọ́n ń jábọ̀ ntí àwa ń kà yìí o ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ o ó jù bẹ́ẹ̀ lọ o àmọ́ ń gbà ó jẹ́ pa ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wọ́ ni hmm. ẹ wá balance ẹ lọ sójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard. ìwé ìròyìn Nigerian Tribune ọ̀rọ̀ lórí ìdájọ́ tó wáyé ní ìpínlẹ̀ Kano yìí náà ní látilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn àmọ́ ẹgbẹ́ òṣèlú NNPP ń lọ sọ̀rọ̀ níyìn o àtẹni tí í ṣe gómìnà wọn tó wà ń pò tí wọ́n wọ́gi lé pé kó gbalé lọ tí wọ́n sì kéde ti ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láti ọ̀dọ̀ àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC àbálọbábọ̀ wọ́n ní àwọn ẹ̀rí kan tí wọ́n ń sọdún mọ́ pé ìwé tí ń ṣe òkodoro ẹ̀rí òkodoro bí ètò òdìbò ṣe lọ certified true copy fún ti ètò òdìbò tó wáyé kọjá ní ìpínlẹ̀ Kánò ènìyàn lọ wò tí wọ́n sì yẹ̀ wò fínífíní pé àwọn àléébù kan wà ńbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì ti pabì wọ́n ti yabìdán ọ̀rọ̀ lórí ẹ̀ pé ṣẹ́ gbọ́ ẹni tí í ṣe gómìnà tó wà nípò tẹ́lẹ̀ ti ṣọmọ ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP yìí pé kì í ṣe ojúlówó ẹni tó yẹ kó wà lórí ipò náà fún díẹ̀ kó gbalé lọ n ló gbé ọ̀rọ̀ wọn dé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọn tó fi ìdí rẹ̀ janlẹ̀ àṣẹyìnwá àṣẹyìnbọ̀ tí wọ́n ní kó gbalé lọ báyìí ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party adelé alága wọn abakau ali ó ti sọdún ẹ pé kò sí wàhálà o tẹ́ ẹ bá lẹ̀ gbọ́n tẹ́ ẹ fẹ́ fi ọwọ́ gbá wa lójú ọwọ́ ọ̀la àwa náà wà á lo ọwọ́ NNPP àti ọwọ́ ìdájọ́ nílé ẹjọ́ tó ga jùlọ láti rí ìdí òkodoro ọ̀rọ̀ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀ wa Nàìjíríà ni ó ṣòun làjà láàrin wàhálà tó wà nílẹ̀ yìí o àwọn ni wọ́n sì bá wa yanjú ẹ̀ fún ìdí eléyìí àwọn ti mú orílẹ̀ ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court láti wá bá a fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn nípa ọ̀rọ̀ ṣùnùkùn tó fẹ́ máa dá họ̀wọ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Kano débi bí wọ́n ṣe fọ́ wọ́gilé Yusufu yìí pé kì í ṣe gómìnà ojúlówó tí wọ́n sì kéde ti ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ọ̀rọ̀ yìí burú jáì ọ̀rọ̀ tó sì lè dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú ni àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ìyọ̀n National Working Committee fún ti ẹgbẹ́ òṣèlú ti New Nigeria People's Party NNPP gbogbo wọn ni wọ́n ti hàn wá papọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wọn wípé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ní oṣù ńlájà wọn ẹ lọ gba ìwé ìròyìn Nigerian Tribune mi o ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ojú ewé kejì rẹ̀ ni wọ́n pe amọ̀ ẹ̀ sí. ọ̀rẹ́ a ẹ a tún lọ ọkọ̀ ajá àbalẹ̀ ọ̀ ń lọ ní tààrà sí ojú ìwé ìkejìdínlọ́gbọ̀n page twenty eight ìwé ìròyìn punch tó jáde lóòrọ̀ tòní kí ni wọ́n kọ síbẹ̀ wọ́n ní ilé ẹjọ́ gíga kan ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tí ń jókòó ní Àbújá àná ti ṣe ọjọ́rùú Wednesday ni wọ́n pàṣẹ ìgbà onídùúró gómìnà báńkì àgbà ilẹ̀ wa nígbà kan èyàn Godwin Emefiele wọ́n pàṣẹ ìgbà onídùúró rẹ̀ pẹ̀lú owó tó tó mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà three hundred million naira wọ́n ní ara àwọn kọ̀ǹdíṣàn tó sì rọ̀ mọ́ gbígba onídùúró àti òmìnira tí wọ́n sáré fún báyìí ni pé kò gbọ́dọ̀ jáde kúò tàbí rìnrìn àjò kan jáde kò nù Àbújá tí ṣe olú ìlú ilẹ̀ wa yàtọ̀ sí eléyìí èèyàn méjì tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lẹ́yìn ọrùn lè dáṣà mú kí ọ kí ọ ni wọ́n ní kó dúró fún un onídàájọ́ Hamzat Muazu òun ni ó gbé ìgbésẹ̀ yìí bákan náà ni àwọn onídùúró tí ó dúró fún gbọ́dọ̀ ní àwọn ìwé ilẹ̀ àtàwọn ìwé ilé eléyìí tó sọ̀ǹtọ̀ láàrin Maitama ní abuja bákan náà bákan náà ni wọ́n pàṣẹ wípé kí Emefiele kó kó gbogbo àwọn ìwé tí máa fi rìnrìn ìrìn àjò lọ sílé òkèèrè pátápátá kó lọ rèé kó fún akọ̀wé kóòtù registrar kí àtàwọn ìwé míì bẹ́ẹ̀ ìròyìn yẹn ọ̀pọ̀ ò ti ń wò yáúyáú bí ẹni ọkọ̀ jálẹ̀ lójijì ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí. àgbà òní wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ojú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune ní ìròyìn wà níbi tí Fáṣọ̀rántì bàbá ti bẹ gègé lọ́wọ́ ẹ̀ ó fi ìwé ṣọwọ́ sí Tinubu Ganduje ìpè ẹ dákun dábọ̀ ẹ wá bá wa fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn nípa ti ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo a máa pé lówè ó máa ń ṣe bẹ́ẹ̀ ó máa ń lárónù láàrin gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu àti ẹni tí í ṣe igbákejì rẹ̀ pé rúkèrúdò tí ń lọ láàrin àwọn méjèèjì yìí ọ̀rọ̀ yìí ò mà tí ì jẹrodò kó lọ́ọ́ mú mi látijọ́ ìwà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́ dìmọ̀ pé gómìnà Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ lọ́ọ̀kì ayédatiwa ńlá àwọn méjèèjì jọ ń lọ́kìtì pín ìjàjà tó akátá ọ̀rọ̀ òṣèlú lórí pé mi náà fẹ́ lọ ṣe gómìnà bí gómìnà kan bá sọ̀kalẹ̀ wọ́n ní gbogbo àwọn fìrìnfìrìn yìí ńlá àwọn kan ń gbòòrùn tí wọ́n sì bá wọn fẹjú mọ́ tí wọ́n tanná sí dáadáa ọ̀rọ̀ ti wá gbà kankan bíi iná inú ẹ̀rùn wọ́n ní kó tó wá di pé iná ṣe bẹ́ẹ̀ tí ó mú gbó kòkó káwọn àgbààgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà tí ẹnu wọn tọ̀rọ̀ tí wọ́n lè pàṣẹ fún tọ̀túntòsì àwọn méjèèjì tí wọ́n sì gbọ́ kí wọ́n tètè wá bá wọn sọ ìwé náà tí wọ́n kọ sí ààrẹ bọ́lá tinubu wọ́n sì tún kọ ìwé náà sí ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ìpẹ́tọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú apc ńlá àwọn méjèèjì gómìnà apc ni wọ́n àwọn táwọn sì fi ìwé ṣọwọ́ sí náà ààrẹ APC ni alága APC ẹ tètè dá sí ọ̀rọ̀ Akérédolú àti igbákejì rẹ̀ tí e, àlàáfíà ọ̀bá tí ìjọba láàrin wọn kò sí bí ìdàgbàsókè ṣe fẹ́ bá ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ń bá sì ń ba lọ báyìí wọn ò lè gúnlẹ̀ rẹ̀ síbi tó dáa nítorí àwọn wàhálà tó ti rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ sọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo lásìkò tá a wà yìí kò sí ọ̀rọ̀ rẹ̀ kan tó ń jáde wá láti bẹ̀ mọ́ bí ó ṣe wàhálà wàhálà wàhálà láì ṣe sàásù wọ́n ní ọ̀rọ̀ eléyìí ló wà nínú ìwé tí wọ́n kọ ò tí wọ́n sì sọ ọdún mọ̀ pé gbogbo àwọn àgbààgbà wọ̀nyí ni kí wọ́n tètè jókòó yí tábìlì po kí wọ́n pe Rotimi Akeredolu kí wọ́n sì pe Lucky Ayédatiwa náà pé ẹ̀yin méjèèjì ibi ọ̀rọ̀ bá gbé ń dùn yín ẹ wá ṣe àlàyé wọ́n ní ibi tí ọ̀rọ̀ sì gbé ń wọ́ bọ̀ nígbà tí gómìnà lọ fún ìrìn àjò lórí ọ̀rọ̀ ti ètò ìlera rẹ̀ léè tó jòjò ṣògùn tara ògùn ò le koko tó wọ́n ní kó tó dé àwọn ọ̀rọ̀ kan ti ń lọ láàrin Lọ́kì Ayédatiwa àti ilé aṣòfin ìpínlẹ̀ náà àwọn kan wà tó jẹ́ pé wọ́n ọ̀rẹ́ ẹ̀ múlẹ̀ ni wọ́n jẹ́ sí gómìnà tó sì jẹ́ pé bí gbogbo nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ń fún gómìnà lábọ̀ bí gó igbákejì gómìnà tó sì ń délé náà òun náà láwọn tiẹ̀ igun méjèèjì ńlọrọ̀ wọn wá ń tabara wọn kó tóó di pé wọ́n lọ ké sí gómìnà pé gómìnà ó jẹ́ ètè máa bọ̀ kán má lọ gbèrú ọ látẹ̀yìn àwọn kan ti fẹ́ máa jẹjọ níhun lọ o tí wọ́n sì torí ẹ̀ fi ẹ̀sùn kan wípé Lucky Ayédatiwa ó ti ń ṣagbára lò ó sì ń jẹ àwọn ayé alábàáká kan ìgbà tí gómìnà náà òde wọn ni gómìnà ò tí ì gorí àpèrè àṣẹ wá síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yìí ni wọ́n wá ń fẹ̀ lójú fẹ̀ lójú fẹ̀ lójú kí iná tó wá mú gbó kòkó Tinubu àti Ganduje ẹ tètè pé Lucky Ayédatiwa àti ọ̀gá rẹ̀ Rotimi Akeredolu kẹsì bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n bá gbé máa ń gbọ́ o kí wàhálà náà sì jẹ́ rodò ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ ìmọ̀ ìpínlẹ̀ ọgbọ́n àti ìpínlẹ̀ ìlọsíwájú làwọn mọ̀ sí ẹ má jẹ́ kí nǹkan tó wà ńlẹ̀ yìí lágbo òṣèlú ẹ má jẹ́ ó bàlújẹ́ o ọ̀rọ̀ rẹ̀ o lójú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune ẹ̀kúnrẹ́rẹ́ ó fẹ̀fẹ̀fẹ̀ ó sàn débẹ̀. ìdí tó fi yẹ kó kọ tèmi náà wà lákọọ́lẹ̀ àwọn akọni tó fakọyọ Mm, Tinubu ló sọ ìròyìn ọ̀hún sì rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti sọ fáyé pé ń tà mọ́ láàmọ́ o ó yẹ kí àwọn tí ń bẹ nídìí àkọọ́lẹ̀ àwọn akọni tó bá fakọyọ nídìí nǹkan kan àbí nǹkan kan tá a mọ̀ sí Guinness World Records ó yẹ kí wọ́n lè fi okò òun sí inú ìwé òun torí pé àríṣe la ríkà ríkà náà sí ní bàbá rẹ̀ gan onídìí abájọ ni pé. Si láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún may twenty ninth tóun ti dórí àpèrè àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lòun ti bẹ̀rẹ̀ àwọn àtúnṣe àtúntò àtúnfọ̀ àti àtúngbéjókòó àwọn ìlànà tí ó sún nàìjíríà débi ògo láìpẹ́ láìjìnà tinubu òun náà ni ó sọ fáyé pé àbáyé ti yá àgbàgbé ni pé òun eléyìí mọ̀ ní gómìnà ìpínlẹ̀ èkó láàrin ọdún 1999 sí ọdún 2007 ó ní ibi akúrẹ̀tẹ̀ lòun ti gbàjọba èkó ńgbà tóun ó sì fi dìde lórí àpèrè àṣẹ òun ti sún èkó dé èbúté ògo from zero to hero ni ó ní ẹ wá wò èkó nìsín èkó ní ọrọ̀ ajé tọ́lá àmì làákàjù tí ń bẹ nípò karùn-ún káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ fifth largest economy in Africa ó ní àtiṣe mọ́ ọ̀bọ̀ mi nù. No eléyìí ló sì ti palẹ̀ mi mọ́ fún dídi ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tí mo wá dì báyìí ẹ wá rí wípé àti máa ṣe bọ̀ mi ó júwe fáyé wípé èmi kì í ṣe JJC hmm. ààrẹ bọ́lá tinubu ó sọ̀rọ̀ yìí níbi ètò àpérò ìdókòòwò láàrin ilẹ̀ Germany sí nàìjíríà Berlin ní Germany ló ti wáyé nígbàtí ọ̀rọ̀ kan bọ́lá tinubu láti sọ̀rọ̀ fáyé lórí gbohùngbohùn ó ní mo kí yín o mo kí alára yín mo kí ajèrò yín o mo sì kí olóòtú ìjọba ní Germany náà olóòtú ìjọba Germany bí èèyàn ò bá ní tanra wọn jẹ ẹ wo èmi eléyìí tẹ̀ ń wò yìí ó yẹ kí ọkọ mi ó sáré wọnú Guinness Book of Records ìdí abá ni pé o kò fẹ́ ẹ ṣẹlẹ̀ rí wípé ẹnìkan sáré dórí àlééfà ìjọba yóò sì gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí ó yí bóbó àmọ́ tó lè sún àwùjọ débi ògo èmi sáré gbà wọ́n gbèsè ń o <laughs> bẹ́ẹ̀ bá sì wojú mi dáadáa ẹ wò mí ẹ tún mi wò àti ẹ̀ka aládàáni private sector ni mo ti ń bọ̀ ara yín ni mí nígbà tí mo jẹ́ akápò gbogbogbò fún Exxon Mobil nígbà náà mo ṣe bẹ̀bẹ̀ mo sì mọ ti ń jẹ́ ìjọba gidi àti ìjọba tó ta sánsán ìṣàkóso tó sánsán corporate governance mo mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ o èmi eléyìí sì rèé ẹ wá wèkó lónìí ẹ gbọ́ ṣé kò ṣeé yọngàn ó ní láti pàṣẹ bẹ́ẹ̀ ẹ̀ tí ì rí nǹkan kan nàìjíríà ó yá níbi ògo ó hmm? yá nínú ògo ni ẹ ríran wò dáadáa ìran ayọ̀ nípa nàìjíríà ìròyìn yẹn ló rẹ́rìn músẹ́ pé ọba báwa fàṣẹ ṣe o ojú ìwé kẹsàn-án ìwé mo rí i pé ìwọ gan inú ẹ dùn ó gbọ́ ròyìn ayọ̀ inú ara ẹ ya gágá bíi tọ́ èwo wá là bíi hmm. wà ní yes pé ara mi ya gágá. Ah, bẹ́ẹ̀ <laughs> All right. hallelujah. ok ṣe rí ẹni tí í ṣe alábòójútó àjọ elétò òdìbò kan ńlẹ̀ yìí tí wọ́n fi òfin dè yípo ṣẹ̀ ó kéde ìkéskúké aláyé mhm. ti gbé bẹ́ẹ̀ o ó sì ti ya dànù kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́ọ̀yà ẹ̀ ló sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ ìpínlẹ̀ adamawa ńlá wà ṣe é gbàgbé udu yenusa ari ẹni tí í ṣe alábòójútó fún àjọ elétò òdìbò ní ìpínlẹ̀ adamawa tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó yẹ kó kéde ọ̀tọ̀ ní ìkékùké iná ló kéde tọrọ rẹ̀ dín lọ́bọ̀lọ́bọ̀ débi pé wọ́n fi òfin dè é pé ìwọ abanilórúkọjẹ́ abanilórúkọjẹ́ ìdáwúwá ni wọ yìí Yunusa Yunusa èé ṣe tó fi kéde ìkékùké wọ́n ní ńgbà wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀dà ó fojú balẹ̀ ẹjọ́ o a sì lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ láti lè gba ìdájọ́ tó lóòrìn kí á pa ìgbà tí ọjọ́ pé tó yẹ kó yọjú sí ilé ẹjọ́ wọ́n ní Gambo ni wọ́n rí ọ̀mọ̀wé Sulaiman Usman tí í ṣe agbẹjọ́rò rẹ̀ agbẹjọ́rò ló yọjú wọ́n ní ẹni tí òun ṣe oníbàárà fúndà wọ́n ní oníbàárà òun kò sí lẹ́nìí ó ti gbé bẹ́ẹ̀ ó ti lọ sí Niger Republic òun tóun sì dúró gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ àǹfààní tó ní náà nù pé bóun ò bá sí nítòsí agbẹjọ́rò òun gbọ́dọ̀ wá lé òun agbẹjọ́rò sì rèé òun ti dé o hmm. bó o wá ní nǹkan ó ṣe lọ báyìí wọ́n ní nítorí kíni ìka tó bá ṣẹ̀ náà lọ́ba á gé hmm. èyí tó bá sì tọ́ símú la fi remú ìwọ kọ́ ni ó gba ìdájọ́ eléyìí o ẹni ó ṣẹ̀ gangan ni kò lọ́wọ́ wá ńgbà wọn á béèrè pé ń bo gbé bẹ́ẹ̀ lọ o ní oníbàárà òun ti wà nílẹ̀ olómìnira Niger Niger Republic ńlọ ya làgbà ńlọ sá lọ kí ló sì fa sábàbí wọ́n ní ìyàwó méjì ló ní lóòótọ́ wọ́n ló ní kan bí ó sì ní kan sọ̀hún ó wá lọ sí ọ̀dọ̀ ẹni tí í ṣe ìyàwó rẹ̀ lọ́hùn láti lọ́ọ́ fi ara pa òun náà díẹ̀ pé òtútù yìí mà pọ̀ ju ṣùgbọ́n ẹni tó lọ farapáyàwó rẹ̀ lọ́hùn ó lẹ́jọ́ jẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ìyàwó kan ó ń bẹ ní ìpínlẹ̀ bauchi ìyàwó tìyún ó ti filẹ̀ ó wá lọ bá ti niger republic lọ́hùn láti lè lọ́ọ́ farasoko ń bẹ̀ fún ìgbà díẹ̀ wọ́n ní bó ṣe gbé bẹ́ẹ̀rẹ̀ o agbẹjọ́rò rẹ̀ sì ní gbogbo nǹkan tí ẹ bá fẹ́ sọ òun ṣe tán o láti fi ojú kó gbogbo ìdájọ́ òun òun ó sì jíṣẹ́ fún oníbàárà òun pé tó báyìí kàṣà báyìí kà òde o wọ́n fẹ́ rí ẹ o wọ́n ti tú ọ sílẹ̀ o tàbí wọn ò tí ì tú ọ sílẹ̀ o ní ìpínlẹ̀ adamawa alábòójútó àjọ elétò òdìbò tó kéde ìkédùékùké èsì ìbò ń jẹ́ oníyìn tí wọ́n fi òfin dè nígbà tó dé iwájú onídàájọ́ ipe kó yọjú agbẹjọ́rò rẹ̀ ni ó ti gbé e bẹ́ hmm. lọ sí Niger Republic hmm. mọ́ fọ́ o. àbí ẹ̀ṣẹ́ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó yẹ tún tẹ̀lé wa ẹjẹ́ lọ ọkọ̀ ajá àbalẹ̀ ẹ̀ tún ṣe zoom ọbalẹ̀ sí ojú ìwé ìkẹjọ Vanguard tòórọ̀ yìí o ọ̀nà tí àpò nàìjíríà fi ń jò ní ìjòkújò tí owó sì bọ́ sọ́wọ́ àwọn tí ọ̀yẹ́ kọ́ bọ́ sí nǹkan ni o àkóbá ńlá ló sì ń ṣe fọ́rọ̀ ajé nàìjíríà ó yá àwọn aṣòfin nàìjíríà ṣe tán láti wádìí CBN àtàwọn lájọ tí ń bàjọba gbowó wọlé ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti kọ́. Hmm wọ́n ní àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ń o àná ni wọ́n tara pòrò kọminú sọ̀rọ̀ síta pé à kí ló dé àpò Nàìjíríà ń jò kóòtù ọba ń jò ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé bó bá ń jò lọ́bẹ̀ tí ń jò lọ́bẹ̀ tí ń jò lọ́bẹ̀ àfàìmọ̀ kí wọ́n mọ̀ sún Nàìjíríà débi tá àti nírówó gbọ́ bùkátà ìlú kankan mọ́ o fún ìdí èyí ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ti wá pa á láṣẹ fún ìgbìmọ̀ tẹ̀ kó tó ilé lórí àtijábọ̀ ètò òṣùnà ìlú àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú dúkìá orílẹ̀-èdè wa nàìjíríà pé kí wọ́n lọ rèé ké sí àwọn lájọ-lájọ àtàwọn iléeṣẹ́ abẹ́ ìjọba kan tí wọ́n wà ń di owó ilẹ̀ wa bóyá tí wọ́n bá wàá gbowó wọlé àbí tí owó kan ń gbàbì kan rogún sí láti pàdé ojú òpó wọn tó sì yẹ kó jẹ́ ojú owó nàìjíríà àmọ́ tí owó yìí tó ń jò wọ́n ní fún ìdí èyí gbogbo ibi tí owó ń gbà á jò dànù òun náà ni àwọn pa á láṣẹ fún ìgbìmọ̀ tẹ́kótó kí wọ́n tètè lọ wádìí ẹ̀ lára àwọn tí ó faragbá nù wádìí ní báńkì àpapọ̀ ilé wa tá sí Central Bank of Nigeria wọ́n ní kí wọ́n ké sí àwọn lájọ-lájọ míì àwọn agencies lóríṣiríṣi tí wọ́n bá jọba gbowó wọlé lọ́nà kan àbí lọ́nà míì àbí tí owó ìjọba ń gba ọ̀dọ̀ wọn wọlé àmọ́ tí ó jẹ́ pé bó ṣe ń wọlé náà ní ń jò dànù fàpẹẹrẹ wọ́n ní láti ọ́fíìsì agbẹjọ́rò àgbà nílẹ̀ wa Eh, eh, láti ọ́fíìsì olùṣírò owó àgbà nílẹ̀ wa accountant general of the federation òun náà ni wọ́n pé ìlànà eh, bówó ṣe ń rogún kan tí wọ́n pè ní rẹ̀mítà tí wọ́n ní nàìjíríà ń lò láti máa gbowó fúnjọba wọ́n ní ọ́fíìsì wọn ni wọ́n fi ṣe àtìbàbà ìlànà yìí àmọ́ ìlànà yìí gan ti wá fẹ́ máa mú ìfúnra lọ́wọ́ wọ́n sọ pé rẹ̀mítà yẹ kọ́ rẹ nàìjíríà lẹ́kún nídìí ètò ìṣúná rẹ̀ ni àmọ́ ó dàbẹ̀ pé nǹkan míì ìsúnkè ti fẹ́ wọ̀ rárá ṣẹ́rẹ́ ni tó gbàbá kalẹ̀ láàrin àwọn asòfin ni Umar Jeremiah tẹgbẹ́ APC láti Nasarawa Jafaru Gambo APC láti Bauchi àwọn méjèèjì ni wọ́n ní kí àwọn ìgbìmọ̀ tẹ́kótó wádìí rẹ̀ mí ta rẹ̀ mí ta ìròyìn yẹn ó pọ̀ ó hmm. mọ̀ yá àkàdíẹ̀ mọ̀ sẹ́nu ní sáìsì síbi alright lórí bówó ṣe ń jòyìn náà tún ni o àbújá mọ wàyí ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi mílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó dọ́là tí a ní kàn fi ra cctv kámẹ́rà kámẹ́rà tí ó máa wọlé wòde èyí tí ó máa jẹ́ àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ aláàbò láti fi gbógun ti àìlétò ààbò tó gúnmọ́ lórí ìlú wa àbújá wọn ni owó ọ̀hún àmàrí láríjà rẹ̀ títí di àsìkò tá a wà yìí five hundred million dollars ibo gangan ìlówó wọlé sí dàsìkò yìí àìtí ìmọ̀ o ọ̀rọ̀ tó jáde láti ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà mọ̀rẹ́ ni wọ́n ní Wike a fún ọ action action jẹ́ kí iṣẹ́ ó bẹ̀rẹ̀ lójú ọgán àwọn tí ó gbé owó yìí tí wọ́n sì gbé mi tá a fi rí láríjà iṣẹ́ tá a fi rán wọn ẹ bá wa tọpinpin ká mọ bí nǹkan ṣe ń lọ. nígbà tí ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ń jókòó lánàá wọ́n ní àwọn ń gbọ́ àwọn àbọ̀ kan tí inú èèyàn ò dùn sí ipe àwọn ajínigbé wọ́n ti tún bẹ̀rẹ̀ ṣẹ́kíṣẹ́ wọn lólùlùwà ìlú Àbújá láàrin ọ̀sẹ̀ méjì wọ́n sì wọlé àwọn kan lọ lágbègbè kan tí wọ́n pè ní Galadimawa lólùlùwà ìlú Àbújá lọ́hùn ni o wọ́n sì lọ kó èèyàn mọ́kàndínlógún nínú yàrá wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbé wọn lọ títí dàsìkò tá a wà yìí àmọ́ ọ̀túnná wà ní àbòsìn wọ́n lẹ́ni tó jẹ́ bíi OC lágbọ́nrin ti ìjínigbé wọ́n ké sí i alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní olúluwa ìlú àbújá wọn ké sí kílẹ̀ ń wò atẹ́gùn tó wọlé tó kágbádá ń yàrá ẹni ọmọ àwọ̀ tiẹ̀ sọ̀rọ̀ kọ́ má ṣàfihàn ewu ti dóko àfàrò àfàbọ̀ ńbo láàgbé gbà láti fi ráwọn èèyàn wọ̀nyí wọn níbẹ̀ ni ọ̀kan lára àwọn aṣòfin ti ní ẹ wá ṣé bí ẹgbẹ́lẹ́mùkú tó ń lọ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù dọ́là iná làwọn fi ra cctv camera lọ́jọ́sí tí wọ́n gbé fún kọ̀ǹkìrátọ̀ ipe kí kọ̀ǹgìlátọ̀ ó lọ ṣiṣẹ́ kó sì rìn káwọn má bàa jìyà làwọn ṣe rán má jìyà lọ́fà kí ló wáá dé o táwọn wàá rí láríjà owó tí wọ́n ná gan nínú ètò ààbò wọ́n ní ibẹ̀ wọ́n gbé ni, ẹ lọ ké sí ẹni tí í ṣe kọngilá tẹ gbéṣẹ́ fún jòní àtẹgbẹlẹmù kó tẹ gbé fún kó wá ṣàlàyé àwọn cctv kámẹ́rà ọ̀hún tí wọ́n ní kó rà kó rìn tó bá jẹ́ kó rà á lóòótọ́ tó rìn àsìkò ìgbà tí wọ́n jí àwọn èèyàn wọ̀nyí gbé ó yẹ ká lè rí cctv kámẹ́rà yìí tá a tọpinpin tá a sì mọ ibi tí àwọn ọ̀daràn ọ̀hún ti wá tá a mọ̀ bá a ṣe tọpinpin lọ mú wọn àwọn míì ibi tí wọ́n bá gbé ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn tó wà lágbórin yẹn ó yẹ kí wọ́n ti máa kẹ́fín wọn rí wọn pẹ̀lú ibi tí wọ́n fi ń ṣe bùbá jù bẹ́ẹ̀ lọ wọ́n ń jí àwọn èèyàn kó lọ́tún wọ́n ń jí àwọn èèyàn kó lọ́sìn wọ́n ní agbègbè ti galadimawa nìkan kọ́ là ń sọ yìí o àti agbègbè lùgbè ìyẹn náà wà ń bẹ̀ ti kùbà sí kùjé ó wà ń bẹ̀ o lólùlùwà ìlú àbújá yìí kan náà wọ́n ní ìwà ìjínigbé yìí ń pọ̀ jù ní aṣòfin àdàmú alérò wọ́n bá ní ẹ tètè lọ tọpinpin o agbaṣẹ́ṣe tẹ gbéṣẹ́ fún ẹ̀wọ̀ jáde kẹ́ wá fà á lé action minister lọ́wọ́ Nyesom Wike tẹ́ ẹ bá ti gbélé Nyesom Wike lọ́wọ́ ẹran ló fòfó ń ṣẹ́ ẹni ọ̀jẹ̀ ẹ̀dá ó ní ojúlówó iṣẹ́ Wike ni yóò ṣe débi tó lápẹ̀rẹ̀ gidi five hundred million dollar owó CCTV làbújá wọ́n tọpinpin ẹ̀. epo Nàìjíríà tí wọ́n ń jí ní ìjíkújì yìí yọ̀ọ̀rùn nǹkan mọ́ ọrọ̀ ọlọ́run mọ̀ sì jẹ́ ó dojú bolẹ̀ èmi kọ́ mọ sọ o abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì speaker ní house of representatives òun náà ló tètè ké gbàjarè hmm. ok ẹni tí í ṣe alága ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì Abbas Tajudeen òun ló ti ju ọ̀rọ̀ kan sí ìgboro ayé ní àná pàápàá nípa epo nàìjíríà tí àwọn kan ń jí ní ìjíkújí ó ní ǹjẹ́ ẹ jẹ́ mọ́ epo tí wọ́n ń jí ní ìjíkújì ǹjẹ́ ẹ jẹ́ mọ ọwọ́ tí ó fi ba nàìjíríà ọwọ́ kọ́wọ́ ni o ṣe é ti mọ̀ pé ọwọ́ tí ìgbésẹ̀ mímọ jí epo wa yìí tó ti fi ń kan nàìjíríà láti ìgbà yìí wá gan ẹ̀rín náà ríbi tó bá a dé bí bá wa ń kọ̀ǹtínlù tí ń lọ sí ọwọ́ iwájú àfàìmọ̀ kí gbogbo ẹ̀ ọmọ dojú délẹ̀ wí ti. Hmm. Tajudeen Abbas òun náà ló ń sọ̀rọ̀ yìí ó ní ìfẹ́ dojú ọrọ̀ ajé bolẹ̀ òun náà economic sabotage òun náà ni ti àwọn tí ń jí wa lépo gbọ̀n yìí ohun tí wọ́n ń ṣe lásìkò inú wọn ó ní ẹ wá wo owó tí ń wọlé fún Nàìjíríà láti paṣẹ epo tó sì jẹ́ pé ń tá gbẹ́kẹ̀lé olúborí ń tá fi ọkàn tì tá fi ọkàn tẹ̀ tá fi ọkàn tán romero yẹlé náà ni ọrọ̀ ajé òun náà ni òróró ajé tí í ṣe epo ó ní ńgbà wọ́n sì wá ti jí epo yìí gbọ́n ní ìgbọ́nkúgbọ́n tí wọ́n ta ní ìtakùtà sápò ìwọ̀nba péréte àwọn ẹ̀dá kan ní nàìjíríà ńgbà o ní ọrọ̀ ajé nàìjíríà ò ní fi orígun ṣó speaker ní house of representatives ló ń sọ̀rọ̀ yìí lásìkò tí ó ń ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó pàtàkì kan special ad hoc committee láti wádìí oil theft àwọn tí wọ́n ń jí wa ní epo kí wọ́n sì ṣèwádìí àwọn tí wọ́n ń fọ́ ọ̀pá epo pipeline vandalism kí wọ́n sì tún ṣe ìwádìí àwọn èèyàn tí wọ́n ń jí epo ìgbọ́n bí wọ́n bá ti fọ́pa epo tán àwọn illegal petroleum bunkering àbí bunkers àtàwọn tí wọ́n jọ ń fọwọ́sowọ́pọ̀ tí wọ́n ń ṣe àdáadáa yáì wọ́n ní ti ìbínú ti ìbínú ti kọminú ti kọminú òun náà ni spíkà fi sọ̀rọ̀ o ó ní a ah, ìròyìn àti ìtanilólobó ti ń tó òun lọ́wọ́ báyìí jẹ́ kó di mímọ̀ pé àgbá epo ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún àgbá epo òun náà ni wọ́n ń jí lójoojúmọ́ lọ́jọ́ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè nàìjíríà three hundred thousand barrels of oil òun náà ni wọ́n ń jí gbọ́n ní ọjọ́ kọ̀ọ̀kan ní nàìjíríà láàrin ọdún kan àbàtẹ̀ one point seven trillion naira ní epo wa tí wọ́n one point two nine trillion naira ní epo wa tí wọ́n ń jí ní ọdún kọ̀ọ̀kan ó ní ẹ wá wo ètò ìṣúná nàìjíríà budget fún twenty twenty three you go see say water don pass garri torí pé ibi tí owó ọgbà wọlé ó kéré jọjọ síbi tí a nà sí ó ní ẹ rí i pé àwùjọ tó bá ti fẹ́ dojú dé òun tọrọ ajé ẹ bí ṣe máa bẹ̀rẹ̀ bí ṣe máa bẹ̀rẹ̀ náà rí o bí ṣe máa bẹ̀rẹ̀ paṣọ. o ṣeun ojú ìwé kẹjọ Vanguard fún tòórọ yìí. ọ̀rẹ́ ẹja dákan lọ sójú ọjà ajá balẹ̀ ìròyìn sì ń tẹ̀síwájú ẹ̀kú ìkàlẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. àmúyẹ lómi wá ẹ̀ta títí kéde pàtàkì yìí gbogbo èèyàn Ìbàdàn ètí yín mélòó gbogbo alágbàtà table water dórí pure water omi labumu omi labuwẹ̀ omi náà ni àbùsọ fún mọ́kèlè rẹ̀ sọ. ẹ gbọ́ o association of table water producers ló ń pe àkíyèsí gbogbo alágbàtà pure water pátánlẹ̀ Ìbàdàn wípé gbogbo omi tó ń jáde lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ atwap omi tó kúnwọ́ omi gbogbo tá a dì pẹ̀lú mọ́tótó ni omi tí gbogbo wọn ń tà pẹ̀lú ìfẹnukò association of table water producers atwap ló fi ń dá wa sachet mẹ́ǹdínlógún ló wà ń bẹ̀ táwọn táwọn oníbàárà sì ti ń rà á tí wọ́n ń tà á láìsí gbọ́nmi sí omi òtó. two hundred naira péré lódìdí báàgì kan. orígun mẹ́rin la yẹ pín sí mẹ́rin lọ́nà mẹ́rin tó túmọ̀ sí mẹ́rìndínlógún mẹ́rìndínlógún nínú báàgì omi kan ìfẹnukò gbogbo ẹgbẹ́ ni bẹ́ẹ̀ bá ń gbọ́ràn de tó yàtọ̀ sí ìkéde yìí látọ̀dọ̀ ẹgbẹ́ atuap kọ́ o bákan náà ni wọ́n tún ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn alágbàtà omi inú ọ̀rá wípé sachet kan kò gbọdọ̀ ju twenty naira lọ twenty naira sachet omi kan ni. alága association of table water producers alhaji ọládẹjọ ismail adégbòyega ló ń kéde. But. ẹ̀yin èèyàn ìbàdàn àtìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábọ̀ ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo ní ó wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club sáàgọ́ ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí wọ́n bá ti ń ṣàfihàn ọjà rẹ̀ wá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣaralóge tó ń ti gbígbàmì ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọjà rẹ lójú òpó ayélujára www.oluyolexpo.com. Annual Science and Wonders Crusade. ìsọjí ìṣòro sí àmì àtisẹ́ ìyanu ọlọ́dọọdún tọ́lọ́run gbọ́wọ́ ránṣẹ́ rẹ̀ àgbà nínú ẹ̀mí supreme angelist Lawrence ọláyíwọlá adédèjì gbékalẹ̀ níjó ní bí Lawrence adédèjì bá ti sùn iṣẹ́ ọwọ́ rẹ̀ kú o ìsọjí ìṣòro tọdún two thousand and three yìí ó wáyé o tọ́lọ́run ọ̀sán fọ́tún dábìrà bíi tàtẹ̀yìnwá my half glory wákàtí ìṣelógo mi làkòrí ìtọ́dún yìí o gbogbo èèyàn tó bá wájà ládùn ẹ̀mí mímọ́ aago mẹ́sàn-án alẹ́ Friday ọjọ́ kẹrìnlélógún twenty four November two thousand twenty three ní gbogbo ènìyàn bọ̀lọ́run pàdé lórí pápá àsọjí wa ní Celestial Church of Christ Rainbow Cathedral Ojú Ẹkùn Road Odò Ọ̀nà Eléwé off Alawa Akala Expressway Tipa Garage ìbàdàn ikú fò ọ́ dá àrùn fò ọ́rù ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ajẹ́ tiẹ̀ agogo tó ń ka wákàtí ajá kìtì sí ológo tiẹ̀ náà olù torí àwọn ẹni àmì ìró tó níná nínú bíi prophet hallelujah kuka bàbá wa démọ́lá dàda. bàbá wa ṣíwọ́nikú michael ni ó pẹ̀lú olùgbàlejò. supreme evangelist solomon adéjèjì ṣiṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ lórin ẹ̀mí látọwọ́ àwọn akọrin ccc rainbow cathedral ìyábọ̀ aláwọ̀dé àti adéwálé ìlọ̀rí àdìmúlẹ̀ ó máa túnde jáde nílé ayé oníkojúpo ó ti yẹ kí wákàtí ìṣelógo tiẹ̀ náà ó tó ìsọjí ìṣòro yìí lọ́nà àbáyọ ogun tó ń fa dìlé. wàá fàdúrà túra rẹ̀ lẹ̀ kí wákàtí ìṣelógo rẹ̀ ó tó na as man pass man na im hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch today Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000. oríṣiríṣi ìdè láyé fi dẹni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ rí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbà sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbà oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹ̀wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀làd ọ̀làdèjì CAC general evangelist nigeria and overseas lolúwo mọ̀ lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmìrọ́rọ́yàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olú agbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajù olórin ẹ̀mí pastor Esu ọ̀ládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ògbóǹtarìgì iléeṣẹ́ tí ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlò ilé tí ń lò náà top success pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oppo náà gbére fàkàbìtì kalẹ̀ pé kẹwàá gbẹnu sí ní friday yìí tí n bá sọ pé oppo ọ̀sọ̀ pọ̀pọ̀ oppo ọ̀pọ̀ ìwọ́sà ti wọlé kalẹ̀ sí top success mall tó ń bẹ ní mọ́kọ́lá ń bàdàn ní friday yìí kọ̀ wá pàdé wòlíì àgbà ní bí ó sì máa tajà fún wa bá wa ṣeré yàfọ́tò papọ̀ tí ó sì máa fún wa lérí ẹ̀dínwó kábìtì lórí àwọn ọjà tá a bá bẹ́ẹ̀ bá ti ń rà ẹ lè lọ́lé pẹ̀lú tẹlifíṣàn fìríjì gàgàrà jẹnẹrétọ̀ àtẹ̀bùn owó tabua má gbàgbé pé friday yìí ni o ní top success mall àjọṣepọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oppo pẹ̀lú top success náà gbére ìfàkàbìtì yìí kalẹ̀ fún wa àtàárọ̀ ṣúlẹ̀ ní wòlíì àgbà ó ti wà ní top success mall a sì máa dẹ́yìn òde bàárà wa lóhùn níbẹ̀ bá ṣe ń ra fóònù àtàwọn èlò létí ń lò náà top success pẹ̀lú àjọṣepọ̀ friday yìí àjọ jẹmu Chincho. gbogbo ogun túútú ìwọ ni kò dìde fúyà kó máa bọ̀ ní fire revival twenty twenty three tó ń lọ lọ́wọ́ ní christ revival miracle church kremik Akuri nítorí olúwa yóò ṣe òun ńlá dìde fúyà kó o wá gbàdúrà àwọn èèyàn ti kó rẹ ní kẹ̀tíkẹ̀tí nínú àdúrà tó gbẹ́nà jẹjẹn wọ́n fi iná ẹ̀mí mímọ́ pa ogun tó ní òun ò ní jẹ́ kó o fògo tuntun parí ọdún lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ revenue adéosun revenue gbẹ̀ngà kòtìlá pastor ayọ̀ jẹ́jẹ́ àtọ̀pọ̀ lórí ẹ̀mí ó ti bẹ̀rẹ̀ láti november nineteen yóò parí ní november twenty six aago mẹ́sàn-án wúrọ̀ àtàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí lọ́jọ́ kọ̀ọ̀kan kí a pàdé ní ross revival miracle church number seven pf ọwá crescent lẹ́yìn st louis college mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ìyìn àtọ́pẹ́ láfi ṣàṣekágbẹ́ ní november twenty six laago mẹ́sàn-án òwúrọ̀ olùgbàlejò reverend pf àti reverend mrs co ọwá orin ńlá dúró dè ọ́ ìwọ ni kò wá alimadi kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jí ní kùtù àì kára ó kọfẹ kó o bọ́ lọ́wọ́ ara ríro àtibàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà ẹ jí pa papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ ó rí i pé nǹkan ju nǹkan lọ. bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí best scotch investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlẹ́ àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key ònlẹ̀mí ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta pírí bí ẹ̀yìn olóńgó. alimadi kababita ẹ̀yin ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ìṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi. ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni à ń bẹ challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀rù ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gunni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ajá balẹ̀. ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa ìkànnì fresh fm náà lẹ́sìn wa ẹ já tẹ̀ ẹ́ sí ọwọ́ iwájú ká lọ sọ́dọ̀ àwọn níbọ̀ wa láti lọ wo kí lohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ gan-an Niger Republic ń mo sọdá sí kẹ́sẹ́ o lórí bí ètò òṣèjọba gbogbo ṣe ń lọ lásìkò tá a wà yìí lápá abẹ́ wọ́n ní àjọ ECOWAS àwọn ìgbìmọ̀ wọn ni wọ́n ti ké sí àwọn aláṣẹ tó wà ní ilẹ̀ olómìnira Niger pé ẹ wà ẹ ti ẹ̀dóná àwọn ìgbésẹ̀ tá a jọ ń pò síra wọn láàrin ara wa pẹ̀lú àwọn tó jẹ́ bíi adarí orílẹ̀-èdè náà fásìkò tá a wà yìí ẹ jẹ́ àjọ jókòó yí tábìlì pò káwò bá ṣe ṣẹkìnní ọ̀hún yẹ̀wò fúnra wa kí àlàáfíà kó lè padà bọ̀ sípò lákọ̀tun nílẹ̀ olómìnira Niger ìpè yìí ló wáyé lọ́jọ́rò Wednesday lẹ́yìn ìpàdé àpérò pàtàkì kan ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ èyí tí ìgbìmọ̀ àjọ ECOWAS tí wọ́n ṣe lólùlùwà ìlú Àbújá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọn ni lábẹ́ àwọn orílẹ̀-èdè tí ń bẹ lábẹ́ àjọ ECOWAS ìjọba alágbádá iná ló ń ṣe kò kárí ètò ní orílẹ̀-èdè kálukú wọn àmọ́ lásìkò tá a wà yìí tí ilẹ̀ olómìnira Niger Republic ọ̀hún láàrin ti Mohammed Bazoum èyí tí wọ́n ti gbá kó ń pòǹjẹ́ òní tó sì mú kí àwọn ọmọ ológun kan kí wọ́n gorí àpèrè náà tí General Abdulrahmani Chiani tó fi gorí àpèrè pé ó yẹ kó kátijọ́ jókòó sọ àsọyépọ̀ míì kí Chiani lè kúrò lórí ipò kí alágbádá tó wà nípò tẹ́lẹ̀ ààrẹ ẹbẹ̀ gangan tí wọ́n dìbò yàn káàdì ààrẹ tí wọ́n dìbò yàn lè padà sí orí àlééfà rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọdúnmọ́ ìpè lára àwọn àkóbá tó lè ṣe fún orílẹ̀-èdè náà òun ni pé ètò ọrọ̀ ajé wọn kò ní lọ gerege bó ṣe yẹ kó lọ nítorí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti jọ ń ṣe àṣepọ̀ mọ́ tẹ́lẹ̀ wọ́n jọ ń ṣe àṣepọ̀ mọ́ lábẹ́ yìí pé ẹni tá a dìbò yàn ló wà nípò ìjọba alágbádá ńlá jọ ń lò fúnra wa ni ṣùgbọ́n gbà tó di pé alágbádá ológun wọn ni kinní wọn ò ní san mọ́nà ń ló sì fà á tó fi jẹ́ pé ó ṣe àkóbá lórí ètò ọrọ̀ ajé ọ̀dọ́ wọn sí àwọn orílẹ̀-èdè gbogbo míì náà tí wọ́n jọ palà bíi orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àwọn ibi tí ọ̀rọ̀ wọn kàn yàtọ̀ fún ètò ọrọ̀ ajé nìkan ó kan àwọn ilé ìfowópamọ́ tí wọ́n ní lórílẹ̀‐èdè náà ó kan àwọn nǹkan tí wọ́n lè tí ẹnu ń jẹ ṣùgbọ́n tí wọ́n máa ń kó sínú fìríìjì ńlá ìyún frozen assets wọ́n ní ó kan gbogbo àwọn nǹkan jíjẹ ó sì kan àwọn dúkìá kan náà tó jẹ́ pé wọ́n ti gbégi lé lọ́rùn yìí pé ẹ wá o àwọn dúkìá eléyìí ẹ lè láǹfààní láti débẹ̀ wọ́n ti gba ní kọ́kọ́rọ́ lẹ́nu wọ́n ní àwọn ilé ìfowópamọ́ tó jẹ́ ti ìdókòwò tó wà ńbẹ̀ náà òfin ti bà wọ́n nídìí nítorí pé ológun ló wà lórí ipò àwọn abalẹ̀ ètò ọrọ̀ ajé tí wọ́n wá ti fọwọ́ kàn yìí kò lè mú dàgbàsókè bá orílẹ̀-èdè náà tí dàgbàsókè ò bá sì lè bá wọn kò ní bá àwọn èèyàn tó wà níbẹ̀ wọ́n náà tún sọ̀rọ̀ lórí ti ipasẹ̀ iná léè tó ń lọ bíi mẹ́gáwáàtì ọgọ́rin eighty megawatt tó sì jẹ́ pé agbègbè ibi tí wọ́n ń lò òun náà ní Benin Kebbi òpó tibẹ̀ ni wọ́n ń lò wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wá wọ́n sọ ti ẹkùn agbègbè Africa Coast náà tó jẹ́ pé àwọn náà ti forí kóoru jọ̀gọ̀dì wàhálà yìí rí tó sì jẹ́ pé òfin tó mú àwọn tibẹ̀ ń ló mú ti Niger Republic náà wọ́n ní gbogbo àwọn àkóbá tó lè ṣe fún wọn ó pọ̀ gan o àwọn èèyàn tó sì wà ń bẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà míì náà wà tí wọ́n ń gbé Niger àwọn ọmọ ilẹ̀ nìjẹ́ náà tí wọ́n wà níbẹ̀ náà àwọn náà ò lè rí mímí o bó ṣe ń ṣàkóbá fún ohun jíjẹ tó ń ṣàkóbá fún ètò ọrọ̀ ajé ó tún ṣàkóbá fún pé wọ́n tún fi àsìkò àwọn èèyàn tó wà ń lù náà ṣòfò fún ìdí èyí ni wọ́n fi ní ẹjẹ́ àtètè jókòó kápábìkáyàbì dán ọ̀rọ̀ ká sì yanjú gbogbo àwọ̀ tó wà ńlẹ̀ àwọn dúkìá wọn náà tí wọ́n ti gbẹ́sẹ̀ lé àti èyí tí wọn ò láǹfààní sí kí wọ́n lè ṣiṣẹ́ ńbẹ̀ tí alágbádá tí wọ́n dìbò yàn tó bá ti bọ́ sórí ipò wọn láwọn ọmọ wẹrẹ tó wà ńbẹ̀ àtàwọn obìnrin bẹ̀ àwọn ni wọ́n ń fojú ko iná wàhálà yìí jù lásìkò tá a wà yìí torí pé bọ́kùnrin ṣe lè jálàmbá hmm. obìnrin ò lè jálàmbá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tọ́ ti sọ̀rọ̀ gómìnà Ebonyi ní jẹ́ bẹ́ẹ̀ ti ẹni tí alága ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ebonyi àti onídàájọ́ àgbà ìpínlẹ̀ ọ̀hún tí mo fi ra ọkọ̀ ayẹta fún àwọn náà bulletproof kíndìndí ẹ̀jẹ̀ àgbọ̀ mọ́ńbé Francis Nwifuru gómìnà ìpínlẹ̀ Ebonyi òun ló ti ṣàlàyé pé onídàájọ́ àgbà ìpínlẹ̀ ọ̀hún Chief Judge àti abẹnugan ilé nílé ìgbìmọ̀ asòfin ń bẹ̀ Speaker ti òun ra àwọn àkànṣe ọkọ̀ ayẹta fún ìyẹn bullet proof ó ní bullet proof eh, vehicles ó ní ó nídìí o ìdí abájọ ni pé òun tóun jẹ́ olórí lẹ́ka aláṣẹ gẹ́gẹ́ bíi gómìnà àwọn ò lè máa jayé kí àwọn ẹ̀ka asòfin ọmọ jẹ hmm. ẹ̀ka aláṣẹ ò sì lè máa dájayé kí ẹ̀ka ètò ìdájọ́ náà mọ̀ jẹ nígbà jẹ́ pé orí ìpepele kan náà ní ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta asòfin aláṣẹ àti ẹ̀ka ètò ìdájọ́ ni wọ́n gbọ́dọ̀ ti máa fi jayé ìgbà jẹ́ pé iṣẹ́ ìlú ni àwọn ń ṣe ọ̀nà tí kálukú ń gbà ṣiṣẹ́ tiẹ̀ lọ́yàtọ̀ wọ́n ní ṣe lọ́ṣàlàyé kí ni wọ́n ẹ bá ń gbọ́ mo ra bullet proof ọkọ̀ fún speaker àti chief judge ah ah ṣé gómìnà nìkan ni kọ́ mọ lo bullet proof ìdínú ìròyìn ẹ pé àbẹ́ẹ̀rẹ̀ aláàyè báyìí hmm. àlàyé lọ̀rọ̀ ẹ̀ là ṣe ní pẹ̀lú ojú ìwé kọkànlá Vanguard fún ti òórọ̀ òní ní ọ̀kẹ́dẹ̀kọ̀ yẹn sí o. owó pínpín pín tí wọ́n máa ń pín federal allocation léyìí tó jẹ́ pé ó máa ń kí wọ abẹ́ ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti ìbílẹ̀ wọ́n ní fún oṣù kẹwàá ọdún tá a wà ń bẹ̀ yìí ìwé ìròyìn Nigerian Tribune gbé lójú ìwé kẹfà rẹ̀ yìí pé ẹgbẹ̀lẹ́mùkó tí wọ́n pín ó jẹ́ bílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé díẹ̀ owó náírà iná ni o nine hundred and six point nine kìnnìkan kìnnìkan bílíọ̀nù náírà ìlówó ọ̀hún sọ yóò wá ṣàn láti abẹ́ ìjọba àpapọ̀ sí abẹ́ ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ lọ sí abẹ́ ìjọba ìbílẹ̀ àwọn ìgbìmọ̀ tó wà ní àkàtà bí wọ́n ṣe ń pawó wọlé àti ìlànà bí wọ́n ṣe ń pín iná ni wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ yìí nínú ìpàdé wọn èyí tí wọ́n jókòó ṣe ní oṣù kọkànlá ọdún tá a wà yìí o wípé owó tó ń lọ bíi nine hundred and six point nine five five billion naira iná ni owó tí wọ́n pín lọ sí àwọn ìpínlẹ̀ ìbílẹ̀ àti ti ìjọba àpapọ̀ fún ti sáà oṣù kẹwàá láti lè fi gbé ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ kọ̀ọ̀kan lárugẹ wọ́n ní lórí bí owó sísì ṣe ń wọlé ti value added tax ìyún àsanlé owó orí ọjà owó orí gangan fúnra ẹ̀ náà tax àti àwọn ìlànà gbogbo míì tówó ti ń wọlé ibẹ̀ ni wọ́n ti gbé rí gbogbo owó tó rọgún yìí wọn ò sì wá gbọ́dọ̀ jẹ́ ní ifá alájẹ tán wọn ò ṣẹ́ díẹ̀ kùnú àsùnwọ̀n wọn ò pín àwọn kan náà láti túbọ̀ jẹ́ pé ibi tí omi ti ń sun wá àgbọ́dọ̀ jẹ́bi ọgbẹ́ ni wọ́n fi ń ṣe kò kárí èèyàn láàrin ìgboro òlu wọ́n wá ní náírà ilẹ̀ wa nàìjíríà wọ́n ní ṣé ká má tanra wa jẹ ó tún gbókìtì o lọ́wọ́ tá wà yìí wọ́n ló ti tún fò fẹ̀rẹ̀ owó ti tún lọ sí náírà dọ́là kan ó ti sún lọ sí ẹgbẹ̀rún kan àti àádọ́jọ náírà one thousand one hundred and fifty naira ẹ sì má gbàgbé pé ó lè yípo padà lẹ́yìn ìgbàkúìgbà bóyá kétò yìí tó parí ibi tó bá tún dé dúró àwa náà ò ní jẹ́ kí etí yín ó di sí àmọ́ lọ́wọ́ tá wà yìí gẹ́gẹ́ bí ohun tí ìwé ìròyìn Nigeria Tribune gbé lójú ìwé kẹfà rẹ̀ bó ṣe wà ń bẹ̀ gẹ́lẹ́nu. Hmm. ok still on the matter eh, ọ̀rọ̀ náírà wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé báńkì àpapọ̀ ilẹ̀ wa Central Bank of Nigeria ló fi ọkàn gbogbo ọmọ Nàìjíríà balẹ̀ pé kò ní sí ọ̀wọ́n gógó náírà eh, lásìkò yìí wọ́n ní àmọ́ láwọn ìpínlẹ̀ kan nílẹ̀ yìí ó dàbí pé wọn ò rí náírà ná tó nǹkan o hmm. ìwé ìròyìn punch tí mo ń kà yìí òun náà ló ṣèwádìí lọ sínú ayé pàápàá lórílẹ̀‐èdè nàìjíríà lánàá òde yìí tí í ṣe ọjọ́rùú Wednesday àbábọ̀ ìwádìí rẹ̀ ni wípé ọ̀dà rẹ̀ ń pé ọ̀wọ́n gógó owó náírà ó ti ń wáyé làbújá èkó kánò ìpínlẹ̀ kwara gombe edo sokoto èkìtì àtàwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ wọ́n ní ọ̀dọ́ ní pọ́s ló dàbẹ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn lọ láwọn ibi tí adá kọ̀ọ̀n bẹ́ẹ̀ ni o àwọn oní pọ́s tó wá bá ìwé ìròyìn punch sọ̀rọ̀ làwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wí àwáwí lọ́lọ́kan ọ̀jọ̀kan ó wá ti yíra báyìí o láti rí owó gbà láti ṣe kinní kan kinní kan ìròyìn yẹn pé ókè o ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn punch ó máa wà lákàntì kó ṣáà wà lákàntì ní kókó lọ́dọ̀ tèmi àmọ́ transfer mi ò béè mi kan i don't know i don't know torí mo rí tó ń sọ mi lẹ́nu tó ń sọ mi lẹ́nu. àánú rẹ ló ṣe mí pẹ̀lú bí ẹkọ́nọ́mì. béèyàn ò bá ní lọ́wọ́ tó ní ní báǹkì kó ní lákàntì ẹ̀ èyí á sì mọ̀ fi ra tá a bá fẹ́ fi ra. àwọn báǹkì kan náà ni wọ́n gbé ní mugun lẹ́nu lọ́lọ́ yìí. tí wọ́n yọ̀yọ̀ kú yọ. ìyọ́sùkú yọ. ìyọ́sùkú yọ àwàdà èèyàn wàá bí rẹ̀ pé ẹ dákun ṣé kò sí ṣé kò sí àwọn tí ń regulate bóun data ṣe à ń yọ bí òrí inú òrùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò sẹ́ni tí ah àbí ah, ó mọ̀jọ́ pọ́dọ̀. kára ó lè pè bá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àròmọ léegun ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó lára o lè. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ban bọ̀. káì báyìí ara rẹ̀ ó lè padà yakinlala action action bó jẹ́ àwọ̀ká àròmọ̀léegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pè ń bá lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń bá. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ministry bishop dr emmanuel etim and other ministers of god host reverend patient oyo for more inquiries please call zero zero eight five six one three nine eight six six. come and be blessed. SC Crusaders International Ministry àná citywide crusade ó tún ti dé àkòrí tọdún yìí ni covenant of blessing. gbogbo ènìyàn tún tiẹ̀ túyà yá máa bọ̀. lórí ilẹ̀ yanu fc bá miracle ground fc bá city tó wà lẹ́yìn ilé ọ̀pá àtàlákà ìbàdàn. ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́ta tó máa mílù ìbàdàn títí títún ti dẹ́. annual city wide crusade ó máa wáyé lọ́jọ́ wednesday december six thursday december seven àti friday december eight ọdún yìí. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta covenant of blessing májẹ̀mú ìbùkún lákòrí ẹ̀. àwọn ìrìnsẹ̀ ọlọ́run tó ń bọ̀ ní prophet prophet

date is Sunday, 3rd of December 2023 at Felicia Hall, Jogo Center, Ibadan at 2 p.m. prompt. Star Prize's official car courtesy of Village Hotels and Sports Resort. Host is the irresistible mayor, Isaac Brown. Chief Host Dr. Inka Ifele MON. Special Guest of Honor His Excellency Engineer Shehi Makinde FNSC. Oyo State Executive Governor. Special celebration of former Oyo First Ladies who have added value to the pageant over the years. Chief Mrs. Sarat Adeshina, Chief Mrs. Mutia Atladoja, Chief Mrs. Kemi Alawakala, and Dr. Mrs. Florence Ajimobi. Mother of the Mother Day, of Senator Monsura Sumonu, Royal Father of the Day, Oba Francis Olushola Lao, Olugbon Firilegbon, Chairman of the occasion, Chief Dr. Sanusi, Miss Oyo 2023 on Sunday 3rd of December at Felicia Hall, Jogos Center, Ibadan 2 p.m. Gate fees 2k regular, 10k VIP. Executive tables at 250k, 500k, and 1 million naira. Tickets now available at Fresh FM Ibadan and all Foodco outlets in Ibadan. Lots of land and electronic items also up for grabs in our entrance tickets raffle draw. Proudly supported by Oyo Algon, Narabe, Jogo Center, UI Hotels, Ripples Catering Services, Peseta Transport Service, Signal 7000, Foodco, 7UP, Ultima Foods, Eat Right, Broadnet Services, Coca-Cola Nigeria PLC. Media partners for Miss Oyo 2023. 101.1 FM, last time Fresh FM, Ibadan. twenty one days prayer and fasting agbára tó wo omi márasàn tó sì sọ di dídùn ní òmìnlẹ̀mílẹ̀ míjókòó ti sọ̀kalẹ̀ sí the apostolic church nigeria sango area ìbàdàn láti sunday fifth di saturday twenty fifth november tí a ó kàṣẹ́ pẹ̀lú night of seven ministers ní friday twenty fourth november two thousand and twenty-three from eleven pm to five am wo àkànṣe lélẹ́yìí tó kún fún iṣẹ́ agbára fọ́fọ́ pẹ̀lú ìyìn àkòrí ni healing our land wíwo ilẹ̀ wa sàn. ayé tó kún fún ìkorò àyànmọ́ tó gún bá fira tó ti ṣẹ̀dá tó ti daṣẹ́lẹ̀ ní ipa agbára ọlọ́run ó wo ilẹ̀ wọn sàn ọ̀wàrà òjò àdúrà wìtìwìtì ní tsn sango area headquarters by sango market agbọ́lá compound ìbàdàn ìpè ó gbé ìpè mi àṣẹ ó gbé àṣẹ mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ó gbé ọ̀rọ̀ mi bí àṣẹ iná bá ti ń jáde lẹ́nu pásítọ̀ ike o akíntọ́lá pásítọ̀ ẹsẹ́yìn elda iti e ọláṣọ́rẹ̀ pásítọ̀ echo ẹlẹ́mẹsẹ̀ pásítọ̀ ayo adéyẹmí elda ní ìfàdípẹ́ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ àti evangelist gòkè bájọwà pásítọ̀ eo adébí phd sango area superintendent pásítọ̀ dr edio uye lọ́lá tẹ̀tura chairman ọlọ́run wo ilẹ̀ rẹ sàn bó bá lè wá Jesus Lord. bí ọdún bá ti ń lọ sópin bẹ́ẹ̀ ni èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ máa ń kó ogun jọ láti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ kájọ ọdún ṣùgbọ́n ní tiẹ̀ èṣù kò ní gbògo lórí rẹ̀ èyí la fi pè ọ́ sí Shiloh marathon and end of the year special gathering in God's presence Shiloh marathon nínú ìjọ elétò tó wà ní Bódìjà olúwa ní ká gbàdúrà láti fi wó ibi gíga èṣù palẹ̀ gbogbo ogun tó bá dìde sí ọlọ́pìn ọdún yìí olúwa fẹ́ fi wọ́n sí Methodist Church Nigeria Bódìjà circuit invite you to an end of the year special gathering in God's presence Shiloh marathon from Wednesday twenty 29th November to Saturday 2nd December 2023 with a theme pulling down strongholds. Aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́la àpàdé lọ́jọ́ Wednesday sí Friday. Kùtù àìláàmọ̀ jí pé Ọlọ́run àṣẹ̀dá. Lọ́jọ́ Sátidé láago méje àbọ̀ òwúrọ̀. Ministry Very Rev James Olukoya Very Rev Solomon Ogunyebo. Very Reverend Olumide Aluko. Most Rev Olumiwo Ọ̀dẹ́jàyé. And other anointed vessels in word, worship and wonders. Nínú ìjọ elétò tó wà ní Bódìjà. Ojú ọ̀nà tó wá láti UI sí Sẹ̀tẹ́rì àtìní òtí máa wáyé. Shilo Marathon. Come and experience heaven stage for fresh testimonies. ajá balẹ̀. ajá balẹ̀. ó dàbẹ̀ ń pé gbólóhùn rakatia rakatierin yìí ó dàbẹ̀ ń pé ń rapala wọnú ìwé ìròyìn lójoojúmọ́ lẹ́nu lọ́lọ́ yìí <laughs> kí ló tún ṣẹlẹ̀. ó tún ti wọ inú ìwé ìròyìn fún tòró òní. ṣáwo. ọ̀dà wọ́n mọ̀ ní iléeṣẹ́ tó mójútó ọkọ̀ ojú irin nílẹ̀ yìí rélùwé railway corporation wọ́n ní nàìjíríà ò pa owó tó nítumọ̀ eh, láti pàṣẹ ọkọ̀ ojú orin nínú ọdún 2023 wọ́n ní sẹ́ńjì belenja kan ní à ń jábọ̀ rẹ̀ eh, fáwọn asòfin ok eléyìí ọ̀fọ́ ni o iléègbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives àná òde yìí ti ṣe ọjọ́rú Wednesday òun náà ni wọ́n bínú tán wípé kí ni wọ́n bá wọn sọ yìí kẹ̀ kí wọ́n máa sọ pé owó ọ̀wọlé tó nǹkan láti ọ̀dọ̀ Nigerian Railway Corporation iléeṣẹ́ tó ń ṣe kò kárí ìrìnnà ojú irin ọkọ̀ ojú irin nílẹ̀ yìí wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ìròyìn àti ìtanilólobó ti ń tó wọn lọ́wọ́ láti ọ́fíìsì olùṣírò owó àgbà nílẹ̀ yìí Accountant General of the Federation lọ́jàbọ̀ pé <laughs> nínú ọdún yìí láàrin oṣù January sí oṣù September oṣù kìíní sóṣù kẹsàn-án Nàìjíríà pa three forty five million péré <laughs> láti pàṣẹ ọkọ̀ ojú irin ní orílẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá wọ́n wá ké sí ẹni tí í ṣe ọ̀gá àgbà managing director eh, Nigerian Railway Corporation Fidet Okiria pé kí Okiria kí ó yọjú ńgbà ó déwájú ìgbìmọ̀ tí ń rí sí ètò ẹ̀náwó nàìjíríà fún ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì lánàá ni ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ibi ó ti bẹ̀rẹ̀ ni pé ẹ ìlànà ń tẹ̀lé láàrin ọdún 2024 sí ọdún 2026 ó wà ńlẹ̀ fún bí wọ́n ó ṣe náwó àti bí owó ó ṣe wọlé àti bí kinní kan ó ṣe ṣe ńgbà ó kò ń bi ọ̀rọ̀ eléyìí wọ́n wá dá padà sọ́dọ̀ ìgbìmọ̀ James Faleke ìgbìmọ̀ James Falake náà sì ni ìgbìmọ̀ tó ń rí sí ètò ìnáwó Nàìjíríà láti pàṣẹ ìtọpinpin rẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì James Falake-led committee ni wọ́n wá managing director iléeṣẹ́ reluwé ilé wa pé ẹ̀hẹ́n ń gbọ́ èló lẹ ní ẹ̀pà wọlé láàrin <laughs> ọdún 2023 oṣù kìíní sí oṣù kẹsàn-án ní à 345 million péré mọ̀ ni bá a mọ̀ sí rí inú wọ́n ní James Falake àti ìgbìmọ̀ rẹ̀ wà ń bí pé kí ló wá fà á o ọ̀gá reluwé ọ̀gá reluwé ni lóòótọ́ ká má parọ́ ká má jalè wọ́n ń jí tíkẹ́ẹ̀tì ta hmm, tíkẹ́ẹ̀tì hmm. rakatíárìn ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ wọ́n ní àmọ́ síbẹ̀ náà gbogbo àwọn tí ọwọ́ sì ń tẹ̀ àti gbàṣẹ lọ́wọ́ wọn àwọn tí a mú tí wọ́n jí tíkẹ́ẹ̀tì tà tí wọ́n lu nàìjíríà <laughs> ní jìbìtì láti pàṣẹ iléeṣẹ́ rélùwé àgbàṣẹ lọ́wọ́ wọn adáṣẹ́lẹ̀ àfàwọn míì àwọn míì tá àgbàṣẹ lọ́wọ́ wọn ajárawọ̀ wọn bíi kájáráǹkì wọn láti ipò wájú wá sí ipò ọwọ́ ẹ̀yìn wọ́n ní gbogbo àlàyé yìí òun náà ni ẹ̀yìn wọ́n ṣe ńgbà Fálékè wa ń sọ fún ọ̀gá pé ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá lórí social media lámọ̀ ti rí tí wọ́n ya fídíò ibi táwọn òṣìṣẹ́ reluwé tí wọ́n ti ń jí tíkẹ́ẹ̀tì ìjọba ta tí wọ́n ń ta nílànà pàdé mi lẹ́yìn kò lè kírun mọ́ ọ lọ wọ́n ní àmọ́ lórí Facebook wọ́n ní ọ̀gá sọ pé bẹ́ẹ̀ ni àwọn tọ́wọ́ tẹ̀ àti fọlọ́pàá mú wọn a sì ti ń gbìyànjú láti pé àfọnú iléeṣẹ́ reluwé orílẹ̀-èdè wa mọ́ kí owó tó yẹ kó mọ orogún sápò nàìjíríà láti pàṣẹ bẹ̀rùn kó mọ̀ nípa àwọn kan ní ọmọ jòó jẹ tí wọ́n mọ̀ sọ pé pàdé mi lọ́nà fún kó lọ sí mi lẹ́nu sòòsì ìròyìn yẹn pé hmm, ó ga jù ibi àsìgẹ. ọ mẹnuba ilé níbi ilé ń jẹ ká tó lọ mo tajú kan rè lọ́dọ̀ ẹ ṣùgbọ́n ẹ̀kọ́ gba ilé ìwọ́n ni ẹ̀yin ìyá lọ́mọ irú oúnjẹ tí ọmọ bá jẹ ni ó ṣàfihàn bí ọmọ òun ó ṣe padà rí o ẹni tó jẹ́ onímọ̀ nípa oúnjẹ tó lè ṣara lóore kan rèé àpín ojú ọ̀nà ọ̀ra ni ló ṣàlàyé ọ̀rọ̀ ó ní àkọ́kọ́ ẹgbẹ̀rún kan ọjọ́ tí ọmọ bá kọ́kọ́ dé òkè ìpẹ́ irú àwọn oúnjẹ tó máa jẹ ó gbọ́dọ̀ jẹ oúnjẹ tó ṣara lóore tí ó sì dáa fún ìjípépé ọpọlọ nítorí bí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbé ayé ọmọ bá ṣe rí pẹ̀lú irúfẹ́ oúnjẹ tó ń jẹ ni ó ṣàfihàn irú nǹkan tọmọ ọ̀hún náà bí ọpọlọ rẹ̀ ó ṣe rí lẹ́yìn wọ́ọ̀la ọjọ́rò Wednesday ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí níbi àpérò pàtàkì lórí àwọn oúnjẹ tó ṣara lóore àti bí ó ṣe ṣe àǹfààní fún àwọn ọmọ sí làbújá ńbẹ̀ ló gbé bu ọ̀rọ̀ sí ìgboro ayé pé ìwádìí táwọn ṣe ó fi hàn yìí pé ìdá ọgọ́rin àwọn ọmọ oúnjẹ tí wọ́n jẹ tó ṣara lóore tó sì wà fún ìjípépé ọpọlọ iná ló ń ṣe àtìlẹ́yìn fún wọn láti di èèyàn ńlá nípa ìrísí ìsọ̀rọ̀sí ìkẹ́kọ̀ọ́ ìbániṣepọ̀ ó wá ní èyí tó tún ṣèkejì bí rẹ̀ ni pé ọmọ tí wọ́n bá kọ́ bí àárín oṣù mẹ́fà àkọ́kọ́ ó tiẹ̀ wá kéré tán ọyàn náà gbọ́dọ̀ máa fún ọmọ ìyún oúnjẹ àyà gbáàyà àwọn màmá wọn kọ́mọ kọ́kọ́ mu ọyàn fún odidi oṣù mẹ́fà àkọ́kọ́ lẹ́yìn ìgbà náà tí wọ́n bá tẹ̀ wá fẹ́ máa fi omi là á díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀hẹ́n ó sì sàn wọ́n ní oṣù mẹ́fà àkọ́kọ́ ó ṣe pàtàkì bẹ́ẹ̀ sì rèé àwọn ìyá lọ́mọ náà ti ń fún ọmọ lọ́yàn wọ́n ní kì í wá ṣe pé ọ̀ wà gbé kókó mi ó mu kókó mu kókó mu kókó mu kókó àtàkàrà ẹ̀gúsí ńlọ́wọ́ wa sọ ọdún mọ́ ẹ̀ pé ìwọ náà ti ní èròjà gidi lára hmm. tọmọ fà wọ́n ní kókó náà lọ́mọ náà ó tún fà lára ẹ̀ ìyá lọ́mọ jẹun tó ṣàǹfààní kí ọmọ náà lè rí nǹkan tó ṣàǹfààní fà kẹ́sì máa jẹ àwọn nǹkan ọ̀tún bí àwọn fúrúùtù èso oríṣiríṣi nǹkan nǹkan báwọn mm. tó jẹ́ ọ̀tún tí èso àwọn èyí tó ti pẹ́ńlẹ̀ pẹ́ńlẹ̀ pẹ́ńlẹ̀ wọ́n ní ohun tẹ́ ẹ bá jẹ lọ́mọ ọ̀fà lágọ̀ọ́ ara yín o ẹ̀yin baba náà ẹ tọ́jú àwọn ọ̀yà lọ́mọ tí í ṣe ìyàwó yín o mm. káwọn ọmọ lè rí nǹkan gidi fà káwọn ọmọ yín lè dálẹ̀ ìwọ́n. kàbíyèsí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ rí